náà nìkan ẹnu náà ni gbogbo ẹ. ife lu ọ̀pá lónìí. kí ni gbogbo òdúró tiẹ̀ ń bì ní ìsìn kí ni gbogbo òdúró rẹ̀ ah. iṣẹ́ tí mo rán ọ mo ti parí yẹn máa lọ ṣe léètọ́ ní. gbà mo ránṣẹ́ mi ṣe sọ yẹ kó dúró bí kò máa wò. ẹ mọ bínú balẹ̀ mi. bọ́ọ̀ ti máa ń sẹnu. ẹ mọ bínú ẹ mọ bínú. wọ́n bínú sí ọ o. ẹ mọ bínú. wọn fẹ́ gbọ́n kankan tí n bá ma rẹ. yín ṣe yín ṣe ẹ mọ bínú. jẹ́ ń ṣe tọkọ má parí tí mo rán. ọkọ ta mo kó pé o. Ah, ọ̀tá jẹ́ òkú ni ah, ah, o gbọ́dọ̀ fọ́hùn. òpin ń fọ́hùn ọ̀tá ọ̀pọ̀dà lọ́bù. ṣé ẹ̀mọ̀ kò ní ní àdìgún kò kò ń ṣe ọdún ni. àdìgún wo. ọdún owó ta máa ń ṣe lọ́dọọdún ó ní nì. sọtí agbọ́dún kan nu. lóòótọ́ ni. òkà rẹ̀ ń bẹ lórí mi. <laughs> ẹ wo èmi ń lọ. baálé mi bọ́dà tó bá lọ ń bẹ̀rù tó lọ. kẹ́yìn aráàlú o mo kí ẹ̀yin ẹrú mi o mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo tún dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi. mo kí gbogbo yín o ọkàn mi ò fẹ́ balẹ̀ mọ́ ni ṣùgbọ́n ọdún tí mò ń ṣe ọdọọdún ni mò ń ṣe èmi àdìgún oníkòkò bí a bá ti ṣiṣẹ́ oko tí dédé rẹ̀ bá ti rọ̀ṣọ̀ mi náírà máa ń ṣe ọdún yìí lọ́dọọdún dédé ire mi dédé rẹ̀ Elédùmarè ti fi àṣẹ sí tó yọ ṣọbọlọ ẹni ọlọ́run bá dẹ̀ ṣe lóore kíkì bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni irú ènìyàn bá iṣẹ́ òwò wọn máa ń dorí kọlẹ̀ hmm. ṣùgbọ́n nígbà yẹn mo ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́dọọdún gbogbo nǹkan mi ṣò ń lò ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ìyàwó tó dà ní ọlọ́run fún ló fún ló fi jíǹkì mi gbogbo bá tún ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìrèmìrè tún ti fẹ́ wọlé ó ti ń débọ̀ ah. tọ́lá ò mọ̀ pé a lè rí ire kan kó tún bẹ̀rẹ̀ sí ẹ̀ tún wọlé dé eh. ṣùgbọ́n wọ́n ní nǹkan ẹni kì í di méjì. ngínú obìnrin ngínú obìnrin. ọlọ́run ò dẹ̀ fún mi láwọn ìyàwó torí wọ́n burú. Mm-hmm. kábàásọ̀ pé máa bínú sí oore tó tún ń bọ̀. àwọn ìyàwó mi mọ̀ pé ìran wọn kò lówó èmi lọ Ọlọ́run jogún owó fún mi fi tọ́jú wọn. ẹ lọ́lọ́run fi ń gbé ìdílé wọn ga. bẹ́ẹ̀ni ìyẹn ni ò ní jẹ́ káwọn náà bínú jù nígbà ọ̀rọ̀ tá à ń bá lọ hmm. ọ̀rẹ́ mi yìí ọmọ rẹ̀ rè hmm. ó mú ìnáwó fún hmm. èrè tó fẹ́ wọlé yẹn lẹ́rìí ọ̀rẹ́ mi ń tọ́ mi kí ìnáwó fọmọ tirẹ̀ ni ah. torí èmi rè ó mú ọmọ náà wà fún. kábíyèsí ni yọrọ ọ̀rẹ́ mi kò ṣàkíyèsí pé ah. n kò ń jẹrú ẹran yìí ah. ẹ bá wo ọyọ Ọlọ́run kó sí mi lọ́dọ̀ ẹ bá wo wájú wọn gẹlẹtẹ báyìí ni ah, kẹ bá wo gbogbo wọn ṣe rí bọkú abọkú ayé wọn gbọ́dọ̀ ṣàkíyèsí ó lè ṣekú parẹ́ eh, nígbà ọ̀rọ̀ yà ń bá lọ kọ báyìí pé ọmọ rẹ lẹrán létí ni òun rè yẹ kó gbàrú iye ni. àdìgún ọ̀rẹ́ mi àdìgún ọ̀rẹ́ mi eh? ah ah ah. pé gbogbo aṣọ kọ́lá ń sá lóhùn. Eh, ah. a máa rí a máa sọ a máa sọ ẹ a máa sọ. ọwọ́ náà bọ́ bí máa ṣe rè mo ti rí ah. ọmọ mo ti rí tipẹ́ ọmọ yìí mo ti rí káwó lọ́wọ́ yìí <laughs> ohun tó ṣẹlẹ̀ rè yìí ni pé ọlọ́run máa kó lẹ́rọ̀ létí sí i bóyá títí ọdún méjì sí mẹ́ta bá wà lẹ́sẹ̀ màá lé àmọ́ báyìí máa ṣe tirẹ̀ sí ṣùgbọ́n ẹ̀ mówó mẹ́ẹ̀ wọn náà gbà. bí ṣe ń tí ọkàn ní ayé ẹ̀. Hmm. ga o àbẹ́ ìráyé lóde báyìí àdìgún oníkòkò ń ṣọdún owó ó ń darí gbogbo ìlú bó ṣe wù ú òun ló mọ ẹni tí ó tú sílẹ̀ nínú túbú òun ló mọ ẹni tó máa gbé wọ túbú ah! kábíyèsí ọba elédùnmarè ọba gbogbo ayé ọba gbogbo ẹ̀dá ọba tó ju gbogbo ọba lọ. àdìgún oníkòkò ń jayé bí ẹni jẹṣu ó ń lògbà bí ẹni tí ò ní tán láéláé kódà kódà kò lóhùn ògbàṣẹ lẹ́nu èmi ọba ìlú ayédáadé adé orí àti ọ̀pá àṣẹ ló kù mí kù ìyẹn náà kò lóhùn ògbà kò burú ọ̀rọ̀ gbogbo dọwọ́ elédùà akọ́dà ló bá mi sọ fáwọn olórí pé àsìkò tó ti mo fẹ́ jẹ ibi tí ń pa mí. olórí hmm. àwọn olórí ọ̀ sí lágbàlá wọ́n ní àwọn fẹ́ dé ọ̀dọ̀ àdìgún oníkòkò gbogbo wọn sì ti lọ. <laughs> ẹ́ àwọn olórí náà tún jáde láàfin lọ bá àjùgbò oníkòkò ṣọdún láì gbàṣẹ lọ́wọ́ èmi ọba gbogbo ẹ̀dọ́wọ́ ọlọ́run ọba elédùnmarè. olúwa mi ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí ìṣe yín lọ́dọọdún tá a bá parí ọdún tán <laughs> ẹ̀rọ ẹ̀gbẹ̀rẹ̀ ó dàbí kéèyàn ó jókèlè ó wá fomi tẹ̀ ẹ́ kó lè sílẹ̀ làwọn bá kán gbòòrò nígbà tá a kán gbòòrò á gan ni ọmọ báyìí arábìnrin yìí la gan ni nígbà tá a gan ni rẹ̀ arẹwà obìnrin rẹ̀ ló mọ́ ló tó ló mọ́ tó tó tó tó báyìí tó ga tó sì gbọ́nlẹ̀ tí ò sábà wọn kankan rárá rẹ̀ ó dà òun rẹ̀ bàbá wò kẹ́ẹ̀ fi tẹ̀ kọ́dún ó lè dùn kó lè dùn ojú tí. wọ́n ní wàá sọ wípé òun lọ́kọ̀ọ́ bàbá mo ibi tó ti bọ̀rọ̀ jẹ́ nù. ìṣèyàn ní ìṣẹ̀ràn ọkùnrin máa lòun lọ́kọ. ara kìnìún fún mi. ìwọ ẹjọ́ ìkírú ẹ̀ máa lọ́kọ. Àbí. Kini sọ́gbà Olúwa mi, kini ọ̀run rè o, mo ń pèrè ẹ̀ lọ́kọ. Àjọkẹ́, ṣé pé ìlú wà? Yo, kí ni tó ṣe bínú? Olórí burúkú wo ló ń gbé ọjọ́ kan? Ṣé Kí ni ṣe yín? tábà bẹ́ẹ̀ ṣáà ṣáà fò ní. dọ́nà o ò mọlé ẹni tó wà ní kọ́rọ̀ bó o mọlé ẹni tó wà sọ́rí kiri ewu èrè tó wà lẹ́yìn tí n bá ní kó la àpò láyé mọ́ ẹ lórí. olúwa mi ẹgbàá láyé ẹjẹ ìlà. ẹgbàá mo ní kò pé mọ́tò ńlá àkọ́kọ́ mọ́ mi lórí o ẹ dákò bí mi ò bá lówó lọ́wọ́ mo lẹ́jẹ̀ lọ́rùn o ìyàwó mi rẹ o torí ẹ̀ mo ṣe ń sin gbogbo ojúmọ́ a sì ń bọ̀ wí lọ́wọ́ pé ìṣèyànìṣẹ́ ẹranko ìwọ náà ìbàbà ìṣèyànìṣẹ́ ẹranko ṣé kí wọ́n máa kó níyàwó tó àwọn sọ́kò oníyàwó àjọ ọmọ tó rẹwà ẹ̀dùn fẹ́ ó rẹkùn mi. àwọn rẹ̀ mọ́ fún èmi fún ẹ̀mí. bẹ́ẹ̀ bá ti ń déwájú rú wa hmm. kẹ́ ẹ apá yẹn bá ṣe gàgà kẹ́ ẹ ká hmm. wọ́n ń gbéra mi o. ó dà. ń jọ́kọ́ báyìí ó rẹ̀ sùn. lórí nǹkan tí mo ní tó jẹ́ pé mi mo ní. kí ni wèrè mi. ó dà. àwọn ẹbí wo ni wọ́n á la rẹ̀ kó fẹ́ wọn. ọ̀làjú lẹ̀ ó tó ló dàbí okun ṣòkòtò yẹn rẹ ń ṣe. ẹ wẹ wẹ wẹ wẹ wẹ gbogbo ẹjọ́ tẹ ẹsẹ ìwọ kò sí ìdóbẹ mi ń bẹ tó sí ẹyin mo lè gùn lóòótọ́ ó lè jẹ dógó ni mí àmọ́ wọn ò sí léwọ mo mọ ibi tí mò ń bọ̀. ilé bàbá ẹ ló wọ yìí. ilé bàbá ní kíni ní kíni ẹ wọ bí bá sọra mi dokùn wọ́n lọ yín bí bá sọra mi digi wọ́n nà yín abẹ́jọ́ ọmọ ìmúra mi wá ẹ wọ́n bá fúnlọ́wọ́ fúnlọ́wọ́ bá yẹ wọ́n wọ́n bá fúnlọ́wọ́ jẹ́ jẹ́ jẹ́ ẹ bá fúnlọ́wọ́ panopano. omi àjà ló lónìí. àyìnbí. sọ́pà náà bí ìdíjí lókèlè ojú ẹ̀ dada. bàbá bíbí. iṣẹ́ ti dáhùn ló dẹ kẹ́dẹ̀ máa wo mi ò dédé lò ó ẹ̀kọ́ kan lẹ́ni máa ń lò ó olórí burúkú rẹ̀ sì gbóná iná dún egun keje rẹ̀ mo ti gbé bẹ́ẹ̀. mo fẹ́ gbọ́ owó rẹ̀ mo fọkọ rẹ̀ pa o ṣé o rí bó ṣe gùn tó wó gbére gbére kákó pa gbére kákó bẹ́ẹ̀ gbà kó wòbí wo ah, ah, ah, ọlọ́burúkú ni kìíní yìí ó ti ṣẹ́ṣẹ́ yìí ni gbọ́dọ̀ tó ṣẹlẹ̀ ẹni alágbàfọ̀ ni alágbàfọ̀ lọkọ rẹ ẹbí ló máa wà á máa bá mi fọṣọ o ti bọ eh, eh. èmi ti gbẹ́sẹ̀ lé wọn náà ó ti kíyàwó ṣe é rí gbogbo àwọn aṣọ yín tẹ́ ẹ ti lò láti bí òṣùpá méje sí mẹ́jọ sẹ́yìn kó bá dẹ̀ sí fọ gbogbo ẹ̀. gbogbo aṣọ táwọn ọmọ kéékèèké bá tọ̀ kó mọ̀ fọ́ pọ̀ ah! àtàtù àwọn ah! olóyún. ẹ wo bó tún ṣe kákò mo láìpẹ́ rẹ̀ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ pèrè má kírun o fẹ́ kírun o fẹ́ kírun tó bá kírun bẹ́ẹ̀ ṣe má la kó tó kírun ẹgbẹ́. ilé ilé ilé. fẹ́ bọ́ nínú àlákàlà tí mò ń lá nígbà gbogbo yìí. má má fi àlá báyìí pa òwe burúkú fún mi kí n máa lówó lójú àlá kí n má ní lójú ayé ọlọ́run jọ bá mi dẹ́kun ẹ̀. Ah. ìyàwó tí mo tún fẹ́ tó jẹ́ ìyàwó mi gangan kí n tó máa bá pàdé lójú àlá kí n ṣẹ̀ṣẹ̀ máa tún wá dàbí pé mò ń gbẹ́sẹ̀ lé mò ń gbà lọ́wọ́ ẹlòmíì kí n máa ṣe máa tún fẹ́. àwọn ọ̀pọ̀ èèyàn púpọ̀ nínú àwọn èèyàn tí mò ń rí lójú àlá yìí náà ni mo tún máa ń bá pàdé tí n bá tají lójú ayé. ìtumọ̀ àlá yìí mi ọlọ́run jọ̀ọ́ bá mi dáwọ́ ẹ̀ dúró má fàlà dà mí láàmú tó bá dẹ̀ jẹ́ ayé ló ń ṣe é ọlọ́run jọ má jẹ́ kí ayé nípa lórí mi láti máa fi àlá yọ lẹ́nu àlá burúkú. Ah. kí ló ṣẹlẹ̀. Ah, sínú ayọ̀ ẹ ọkọ mi olólùfẹ́ mi ọmọ torí owó di orúkọ sọ̀rọ̀ ẹni babaláwo dídì mú àjò pẹ. ìfarabalẹ̀ jàre wọ́n ti láìkí owó dùn díẹ̀ ah, èmi náà ti bá iyọ̀ ọlẹ̀ gbàgbé mo ah, ń ṣe mm-hmm. Mm-hmm. farabalẹ̀. ìlú ṣẹlẹ̀ ìlú tún ṣẹlẹ̀ mi ní time mi ní time mi ní time ọwọ́ kan péré ni ah, ọwọ́ kan gbogbo kìíní yẹn náà ó nílò a ní ìdí ẹ̀ fún gbogbo. ṣebí mo sọ fún yín pé mo yọ wọn lẹ ni mo sáré mo sọ fún pé mo fẹ́ lọ ra kan ni mi ì dẹ̀fẹ́ kọ́ síwájú mi délé mo láti síwájú wọn délé jẹ́ kí n gbà jẹ́ kí n gbẹ̀wò jẹ́ kí n máa lọ jẹ́ kí n máa lọ kò ṣe. kúra dúró ná àfárá ẹ bá lè kí ló ń ṣe ẹ náà. Ah, ah. mo wọ́n bẹ̀rẹ̀ o tún débi báyìí mo ní kó má débi mọ́ ẹ́ mo débi mọ́ sọ́dọ̀ mi lè ọkọ ni sọ́dọ̀ mi lè ọkọ ni. ọkọ tó ṣẹlẹ̀. mo ní kó má débi máa ṣáwó yẹ mo bẹ̀rẹ̀ mi lè ọkọ. má pa á má pa á má pa á. ẹ gbà mí ọkọ ni ẹ gbà mí ọkọ tó ṣẹlẹ̀. ẹ má débi mọ́ ẹ má débi mọ́ ẹ má débi mọ́ ẹ má débi mọ́.

má pa má pa ohun kó tó ṣẹlẹ̀ má pa yàn síbi má ti má pa síbi náà. má wo wo bí wo kó tó ṣẹlẹ̀. dúró lọ jẹ explain kó tó ṣẹlẹ̀ gbọ̀ngàn fún ẹ. kí ló ṣẹlẹ̀ ada kí ló ṣẹlẹ̀ bàbá kí ló ṣẹlẹ̀ ṣé bí ló ń jáde ni. èmi ló dé. kí ni babaláwo kí ló ṣe yín. wọ́n á gbọ́ oògùn kankan ni. Ah, oògùn wọn ni wọ́n gba òde ẹ̀ parọ́ òde ẹ̀ parọ́ olóyún bí wọ́n jọ ń ṣe papọ̀ fún wọn náà ìjọ ni yín. bẹ́ẹ̀ni sọ̀hún náà. bàbá mi sọ bàbá mi sọ. babaláwo kọ. ẹ ẹ ẹ àjọ ẹ ẹ. ah no madam. ẹ ẹ ẹ ẹ jọ ah! ah, eh, eh, eh, pé náà just calm down mo fẹ́ kó explain fún mi dáadáa ṣé pé òun sọ fún mi pé arákùnrin yìí ò ṣe babaláwo eh, báwo ló ṣe wá jẹ́ sí. wèrè ni wọ́n jọ ń gbáyàn ni fáwọn àna ẹ̀jọ́ ń yọ ẹjọ́ ń ṣẹ́pọ̀ ni àhá kí ló sọ o lè jọ ní àtolòṣì aṣẹ́wó tó wá ń ká ẹ mọ́lé. ẹ màdá tó ń lọ yẹ là ẹ. fáwọn àna ẹ̀jọ́ ni wọ́n. ajé ajé ajé ta o ajé aṣẹ́wó. Fọláwíyọ Fọláwíyọ alátùbárọ̀jì. gbogbo ẹgbẹ́ ẹ ti lọ síbi iṣẹ́ níwò mm. kan mọ́jú kó máa sùn kó máa nà kó máa nà káàkiri lọ ọ̀lẹ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sẹ́. wo aago tó tí ì jí. kílẹ̀ tí mọ́ ni. ilẹ̀ ò tí ì mọ́. ṣé torí ẹ̀ náà kí n bá lè jí náà ló ṣe wá gbà mí bẹ́ẹ̀ irú ìnàkùnà olùnà mímí ò ṣàfẹ́ owó wa látọ́ máa ṣe. mi ò ṣe ní jí ẹ ṣẹbẹ́ nílò ọ̀rẹ́ mi ní ká wá pé òun fẹ́ bá ọkọ òun sọ̀rọ̀ tó fẹ́ gba ẹ̀ síbi iṣẹ́ ní gáréjì tó ti ń ṣiṣẹ́ tó ti gbàgbé ni. ọkàn mi ti fò òótọ́ ni mo òótọ́ mà ní òótọ́ ni òótọ́ ni ẹ̀gẹ̀ sáré wà lọ wẹ̀ bá ní kí n sùn díẹ̀ sí mi bá wo bí òun yẹn ṣe ń dà mí láàmú. lọ́wọ́ ọjà yìí kọjá ká lọ jàre. lẹ́mi kọ́ pààrọ̀ aṣọ ni èmi ti mo ti already wẹ̀. ọ̀rẹ́ mi ah, báwo ni ọ̀rẹ́ mo wà ọ̀rẹ́ sàn ẹ kú ìjókòó ó máa tó di pọ́npọ́n sí ẹ ṣàfọ̀kàn yín balẹ̀ kò sí problem náà àgbà gbogbogbò wọ́n close wọn chairman garage wọ́n náà àwọn close ní chairman garage wọ́n á gbé mọ́tò fún un ṣé òun náà ràn mí lọ́wọ́ lórí tí o ṣe. ẹ kọ́ sọ ah, ẹ sọ ẹ wò ẹ jọ ẹ má bínú táǹgbà tí ẹ fi wọlé tẹ jókòó yẹn mo ní kọ̀ọ̀kan ni mo wà lórí aago ni gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ òun ìyàwó mi ti ṣàlàyé fún mi pápátá èmi náà ti wá rò pé ṣe rí ọmọkùnrin tó bá wà tí ò níṣẹ́ lápá ah, gẹ́gẹ́ bí òkú èèyàn ni ẹ fọkàn yín balẹ̀ máa ràn yín lọ́wọ́. ẹ ṣe kò sọ ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe lọ màá jẹ́ ṣe rí chairman tí mo ní tó jẹ́ chairman mi ó ní mọ́tò inú ọkọ̀ tó pọ̀ gan-an tí ó bá di ẹnu ìní ìsọ̀la ẹ̀ máa bá a sọ̀rọ̀ nítorí pé kò sí nǹkan tí lè gbà tì lọ́wọ́ ẹ̀ àmọ́ ẹ jọ̀ọ́ o ẹ fòótọ́ nílò. ọkọ mi ò tẹ̀ ń parọ́. ẹ má bójú mi jẹ́ o. kò sí wàhálà sá. tó bá di lọ́túnla kẹ pàdé mi ní gárèjì. Ah, ah, ẹ ṣe pọ̀ sí. dáadé ṣé o. inú ara làánú o mo ṣe dúpẹ́ o. Ah, ẹ sà ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan ni o ẹ ṣe púpọ̀ thank you sir. gbàdúrà mi gbàdúrà mi bàbá. tí mo nílò ojú wa lájẹ kó wá sí ìmúṣẹ ṣé orí mi lórí adé ò jẹ́ ká dé òye orí mi kí n kúrò nípò ẹrú tí mo wà lásọ̀rọ̀ mi gbàdúrà mi gbàdúrà mi bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ọ̀nà tí mo nílò ṣiṣẹ́. ká máa gbádùn lójú àlá ó ti sún o ká máa jìyà lójú ayé ìlódé ṣẹ̀ṣẹ̀ ìrántí ràn ní òun jẹ ni abẹ́ṣẹ́ àjogúnbá nílé. ọmọlàjà. Eh, níbo ló wà látẹ̀ẹ̀kan ò ń bọ̀ ò ń bọ̀ ló ń sọ fún mi ẹ mú mi ò pọ̀ ńlẹ̀ mọ́ ọ̀hún oníbàárà mi ló dé jókòó yìí ibo ló ló wà ok má pẹ́ ṣá má pẹ́ ẹ mú ògùrọ̀ mọ́ mo rí kiri ẹ mú ẹ mú o. akínwáńdí ọmọ akínlábí ajíwẹlẹ mu ṣẹlẹ òtẹ́ẹ̀lì yìí wọn ò o àbọ̀rọ̀ mi ò yé yín báyìí nísìn kò sì ní wù mí kí ìyá ọ̀gá àfẹ́ kó gba ọjọ́ ló mọ yín lọ́wọ́ ẹ̀yin ló wù mí kẹ́ wá gbé igbá ẹ̀mú fún ọjọ́ náà. èmi bẹ́ẹ̀ni <laughs> kí ni mo ṣe mo wà ń lè anytime any moment ẹ pè mí. àjíwọn ẹlẹ́mu òòjọ́. èmi nìyẹn o àjíwọn ẹlẹ́mu òòjọ́. èmi àjíwọn ẹlẹ́mu òòjọ́ èmi ò ń tẹ ẹmu àná ẹmu èní lèmi ń ta ẹ lè bá ẹmu jọ́kejì nínú gbà mí. this is àjíwọn ẹlẹ́mu òòjọ́. Hasan Ajiun you know ní gbogbo agbègbè wa yìí Ajiun ẹlẹ́mu òjọ́ ló wò yìí according to a philosopher he said according to glaborica territory, is determined by act or by law is either by a glaborica territory. theory. Mm ìyẹn ni pé ata tèmi má tàtà nù. èmi nìyẹn o èmi àjínwó ẹlẹ́mù. òun ni. ọ̀rẹ́ mi ti high see, <laughs> no. see, it's not about myself being I. It's the fact that I do sell a good palm wine. That's the fact. Even, even no matter how high you are, you cannot be higher than the most high. <laughs> yes. Bàbá mi, ẹwọ́ mi, ọwọ́ mi gbófò, kò sí You must be a fool. Ẹni Yes. You know, I, don't like a thing like this èèyàn tó jẹ́ èèyàn títí wa ó wá jókòó sí wájú mi kò mẹ́mu mi mọ̀ pé kò mẹ́mu mo kì í ní ẹkún kọ ẹ lẹ́mu náà. àjẹ́ ó fún lẹ́mu náà. I don't like a thing like this. I don't know why Ajé will be here and he will be starving of palm wine. fílà àjùwádìí ọ̀rọ̀ àti ìlàbí bámu báwọn there is nothing ti ti friend mi. Eh? àmì ọ̀ra iṣẹ́ mi náà ṣe é ní. èkìtì eh? mo wo jáde ah, owó ni mo fi ń. àkẹ́mọ̀kẹ́rẹ́ yọ fún mi lẹ́mú látàárọ̀ ṣé oh. mo ṣe é ní. owó mo fi ń rẹ mú bi tí mo ti ń rà ah, tí mi ìbá mówó débẹ̀ wọn ò ní gbẹ́mu fún mi ah, mówó jáde. ọ̀gá o. Eh, madam madam. Àjìún my chairman is talking. yes. okay okay. a dáa fún ẹ see madam. yes tí òun bá ra ọjà òfowó ra ọjà owó ló máa fi pa torí èrè lọ́lọ́jà ń jẹ ohun tó dẹ̀ ṣe wà tó bù ṣe lówó lọ́wọ́ regardless orí ẹ ti gbé padà wo re oh èmi akínwọn adéwà ẹ fún lẹ́mu mi kọ́fà ẹ̀. wàá jèrè jàre wàá jèrè ọ̀gá mi. tó bá pè yàn ní akínílẹ̀ yorùbá ṣe when i was in university in my first three days i know what it takes to be a palm wine drinker ah, máa jẹ́ kẹ́ mọ̀. pẹ̀lẹ́ atúrí aládùúgbò wa lẹ́nu. abala ọjọ́ lọ́jọ́ òní rọ̀. bẹ́ẹ̀ni kí la tún rí gbọ́ o. ìkọjá wájú ilé ọba ìwà ní ìkọba. bẹ́ẹ̀ni o mo ṣe ní ìsáré yabi kí mu yẹn mu kankan tó bọ̀ bá ìrìn àjò tèmi pọ̀. Please, you have to address this. You have to address this. Yes, yes. Relax is actually going on eh, here. Eh. I told you earlier that I cover everything here. I don't know. This nonentity just walked in okay. Ah, ah. without acknowledging me. Ṣé wíwo nínú tó wo ni? I don't know. Àbúrò you náà tó bá lọ tí yẹn máa máa ṣẹ́lẹ̀ṣẹ̀ ó ń ṣe eré ni. Ah, Báwo ló ṣe máa ta ọtí fún ilé tẹ́? Mi ní mi cover. Eh, Ṣé mi cover eléyìí? You walked in here without acknowledging me. That an ah, insult. Ah, Akinwande, the son of Agarabi. Who is this new Who are you? Ah, no, I'm not. You, no, no, no, no. You shut up. If you utter one more word, I will injure you because you brought me here. Audio or, or audio audio. What do you call yourself? Look at this humiliation. I'm sorry. This riffraff. Can you imagine? Ṣé ìṣe Akínwándé rèé? ọmọ akelabi olówó láyé mọ̀ ọmọ àlè ni wọ́n yìí ọmọ ọmọ àlè tábàwọ̀ ọmọ àlè ayé àtọ̀run ìwọ yìí ni uh-huh. ìwọ ìwọ gba ìyá ẹ̀ mú lọ́wọ́ mi ó wá fọwọ́ gbá mi lórí. Ah! Ah! no no no no no no just just shush shush shush keep your mouth shut of course ó pè mí ní ọmọ àlè. ìyẹn náà insult ara ni i'm thick skinned ọ̀rọ̀ idiot kọ́ ló máa máa ràn mí ṣùgbọ́n nǹkan tó wá shock mi ni wípé ó pe orúkọ àbísọ dad mi really how did you get to know that name talk to me idiot. who are you by the way and by the bush. No, no, no, no. so o ti rí pọ́ máa lè. ọmọ àlè ní ah, ah. ọmọ àlè kiri bukui eh? ọmọ ọmọ apààyàn kọ́lé tápẹ́jọba mọ tí bàbá rẹ̀ ṣe ni ó yẹ ọtí mọ́lẹ́kàn wá rán bọ́ọ̀lù dúró yóò kàn kú dànù ni tírù rẹ irú rẹ irú rẹ ìwọ pera rẹ lọ́mọ olówó tí bàbá rẹ ò bá pàbúrò rẹ kókó gbogbo ohun tó ní kó wá sọra rẹ dèèyàn pàtàkì nínú ìlú yìí gbogbo ìyàwó ń pẹ́ lé inú rẹ inú ìwọ náà ń sọ ọmọ olówó káàkiri irú rẹ gbọ́dọ̀ bá ti lọ́wọ́ tó ná. guy are you ah! mad are you mad who called you mo ò pè brother. I'm your friend. Shut up your mouth. Ní sùúrù, ní sùúrù. Ọ̀rẹ́ mi ló pe ara àbí. Ìwọ náà, we are together. Don't forget I bought palmi for you. If you are still with me, ẹ má jẹ́ kí bọ̀bọ̀ yìí lọ tí bá máa tí tó bá fi bẹ̀m̀bẹ̀ bẹ̀mí máa fi kọ̀ǹkọ̀ kọ́ bọ́bá yóò gbọ́dọ̀ lọ ẹ mú dání mo bọ̀. ọ̀rọ̀ yìí náà ti pọ̀ jù ó ti tó ẹni sùúrù ní sùúrù ọjọ́rọ̀ ọjọ́rọ̀ ọ̀rọ̀ ẹni ti pọ̀ jù. oníbi tó ń lọ. Akewale. lọ́wọ́ báyìí ó kàn díjú ó kàn wọlé mi ní kó máa wà happy always let me see the sharpness in you ó mọ̀ pé mi bá bẹ́ always ọjọ́ gbogbo bí ọdún ni jẹ́ kán mọ̀ pọ́n mo lówó ní ẹ̀ rẹ́rìn tí ẹ bá ti ẹ̀ fẹ́ upset ẹ jẹ́ kó mọ̀ pé ìwọ ò sí fún wọn jáyé ẹ my boy jáyé ẹ kó jẹ́ kí kí ló ṣẹlẹ̀ gan. dádì mo ga ọ èèyàn kan ló máa fi àbùkù kan kí tiẹ̀ ni mò ń sọ. So èmi kan kọ́ ló fa àbùkù kan ẹ̀yin gangan ló fa àbùkù kan fa àbùkù kan ẹ̀yin. obìnrin ló bí àbọ́kùnrin ọmọ èèyàn ní àbọ̀ mẹ́ranko fi àbùkù kan èmi nílùú yìí tó lọ́ba tó níjòyè tí ó dàgbà pé gbajúmọ̀ nílùú yìí kí ló ní mo ṣe gan. ẹ máa máa da ìdí ọ̀tẹ̀ lóhùn èmi náà fún sẹ́ńtẹ̀ǹsì ẹ̀ díẹ̀ náà mm. ọmọ àtọ̀hún rí ìwà kan lásán lásán ni ah, ah, ó máa kọ́kọ́ sọ̀rọ̀ kọ́kọ́ lárúkọ mọ́ yín lórí gbágásì ìyẹn ò tiẹ̀ fi bẹ́ẹ̀ dùn mí torí pé orúkọ náà là ń pe ọba aládé. oh yes oh yes. nígbà tó tún máa wá sọ ètò wa bí mi inú pátápátá ó bá ní ẹ bàbá ẹ yẹn gan kí ni ṣebí owó lówó ló ná ṣebí èrú ló fi kó ọrọ̀ jọ ṣebí pààyàn ni apanijayé ni àbúrò ẹ̀ akínwálé àtìyàwó ẹ̀ ló pa ogún wọn ló kó tó ń lò tó fi ń ṣakọ káàkiri àdúgbò. bí èmi pa akínwálé àbúrò mi àtìyàwó ẹ̀. pé sọ nìyẹn. èmi èmi èmi ọlálẹ́kan àbáyọ̀mí ọmọ akínlábí fúnra rẹ̀ èmi. bọ̀dá mi iṣẹ́ ṣì ń lọ lára lẹ́yìn náà ṣíṣì kí wọ́n fẹ́ gba yín sá wọ́n láì kí wọ́n fẹ́ gba yín ní owó àti pé owó lẹ́yìn owó lẹ́yìn ṣìfù náà. Eh! owó ilé ẹ̀wọ̀n ló ṣì tó gbà ó lérò pé mo wá síbi láti wá wọlé tó lérò pé mo wá síbi láti bí ni èṣù ti lọ ọ̀rẹ́ di. tẹ́sù bá dún ẹni ò ní gba gbogbo àsìkò si wàá máa lò fún ẹ èmi àtọmọ mi tá a bá fẹ́ jẹ tá a ti rẹ a ti jẹun tó kan náà ló lówó ga wò wa ṣé o ní ọ̀rọ̀ gbẹ̀yìn tó fẹ́ sọ àbádùn àwa tó sọ jọkọ sádùn àwa tó fẹ́ sọ. lórí burúkú fẹ́ máa tọ̀nà mọ́ ó ló ṣe ìwà tọ́lọ́ ẹ̀ lọ́ máa rojọ́ ah! náà níbi ọ̀tí. tálẹ̀ iná tó lè fojú wojú ẹkùn láìsọ dẹ ta ló fẹ́ bí ta ló fẹ́ sọ pé nǹkan báyìí ni mo ṣe ah! wọ́n á gbélé gbọ́ wọ́n á rí mi wọ́n á rí mi. Hmm wàhálà oh, ẹjọ́ ẹ fi ọjọ́ náà sílẹ̀ kó máa lọ. you say this man ah, i will let you know. oníbàárà mi ni ẹ fi ọjọ́ máa lọ. Ah, eh, eh. Eh. dúró dúró dúró bàbá akilabi ah, olórí burúkú wo ló sọ mi pé wọn ni mo pààyàn bíi tẹ́lẹ̀ wèrè yìí ni wèrè yìí ni ìwọ yìí wèrè yìí ni ìwọ tẹnìkan òbí yìí ìwọ ló sọ mi pé ìwọ yà sórí aburú ni orí aburú ni. abẹ́ ìwà gbà. do you know this honourable man Akin. in front of you. This is chief. Ta ló ta ló bí ẹ ta ló bí ẹ nílùú ìgan ta ló bí ẹ gan ta ni bàbá ẹ ta ni bàbá bàbá náà nílùú yìí o sọ pé mi pààyàn abẹ́lẹ̀ ìkọ́lá pé ní. ìdí ọ̀tẹ̀ náà. olówó la yé mọ̀ ah, akínlábí olówó la yé mọ̀ eh. àbí abọ́ nǹkan ní sọ̀rọ̀. èmi ni tún sọ tẹnu ẹ. ọ̀rọ̀ tó gbẹnu wa pààyàn apààyàn ah. eh, eh, talẹ̀ nǹkan ní apààyàn ní apààyàn ládùúgbò ah. àti apààyàn lásìlásì ó fẹ́ pè mí náà so ó fẹ́ wá pa mí bó o ti pàbúrò rẹ ah. àbí bọ́kọ́ ló yìnbọn ṣé bọ́kọ́ ló yìnbọn nígbà tó o yìnbọn mọ́ tán òkun wẹlẹwẹlẹ o wá pín òkú rẹ o pín káàkiri o tà káàkiri gbogbo èèyàn má bàa mi ìyàwó rẹ ńkọ́ ìyàwó rẹ ńkọ́ kíní bukui ló pa ìyàwó ẹ ó tún parọ́ fún gbogbo aráàlú wípé níṣẹ́ ló ìjàmbá ọkọ̀ nìyẹn kò lójú ọ̀nà. wọ́n bí. bàbá ẹ sọ sí tó wà lẹ́yìn. lábì jẹ́ ẹ ẹ akílábí ẹ sọ sọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹgbẹ́ kan ti dí ọ̀tí yìí sọ̀nà. èèyàn pàtàkì láàmú yín sí ládùúgbò ẹ sọ sí. ẹ bá gbẹ mí ẹ bá gbẹ mí wà nígbè níga wà nígbè ní sókè ẹ̀dá kan lè mọ̀ tí kú ní ìgbà ìkọ̀mọ̀rẹ́ nígbè ní sókè. kára ó le ọ̀daràn tá à ń sọ̀rọ̀ ẹ̀ rí òun náà ló jókòó yìí. yes yes baálẹ̀ you say okay okay carry on. òun ló pa Kílábí báwa eléyìí akínlábí báwa ó ní ọjọ́rọ̀ àbí kí wọ́n ti ń pè ẹ́ ìwọ ló wo sùnsùnsùn tó káwa lẹ́yìn ọ̀kan àbí ọ̀rọ̀ ẹ ti yé mi o ọ̀rọ̀ ẹ ti yé mi àmọ́ mo fẹ́ kó mọ kinní kan dájú pé tó bá pagún ní kádùn. bẹ́ẹ̀ wà ẹ tó pàkàlọ̀ ò ní pósù ẹni bá pa káràkátà ó dá ọmọdé kò ní bá wọn kìje ìwọ náà ò ní fara rẹ lọ o sọlọmọ burúkú ni ẹ ò ní fara rẹ lọ. baálé èmi tẹ́ ẹ̀rí yìí o èmi kọ́ mo pa kílábí o èmi ò pa kílábí o lóòótọ́ lèmi àti akínwáńdé táwọn síra wa akílábí sì dé ó fẹ́ wá gbèjà ọmọ rẹ̀ àmọ́ ńgbà tó dé tó ṣe ń pariwo tó ń sọ̀rọ̀ àmọ́ ńgbà tí yá mò ń wò báyìí ó ń ṣubú mò ń wò ń ṣubú mò ń wò ń ṣubú àfẹ̀kẹ́nà àfi gbọ́dọ̀gbọ́dọ̀ gbòò ló bá kú. Hmm. Ah, òun wò ń lọlẹ̀ ń gbọ́ arákùnrin balẹ̀ ó fọwọ́ kan àbí ó fọwọ́ kan. balẹ̀ the atmosphere of the explanation to elaborate. ṣé o ya wèrè o lè sọ tó ní kó sọ. you keep quiet the atmosphere to elaborate balẹ̀ kò fọwọ́ kàn. Hmm. Do you get me? But the scientifical of the establishment of his introduction to that simulation is exactly to the extensioner. Kí ni? Kàlìláyé, wá sọ Yorùbá ẹ̀. Ọ̀rọ̀ kàbìtì. There's this thing we call ọ̀rọ̀ kabiti? ọ̀rọ̀ kabiti. Ọ̀rọ̀ kabiti. ló fi pa. Ọ̀rọ̀ ni. Ìwọ mọ̀rọ̀ ọ̀fẹ́, òṣọ́ṣọ́ ọmọ létí. Ọmọ múdi lọlẹ̀, ọmọ kú o ní ẹwọ ọwọ́ mi wọn ò fọwọ́ kàn Abi, wò ó jẹ́ ń sọ fún mi ìwọ nìkan kan ló gbọ́dọ̀ ọ̀fẹ́ o bí wọ́n ṣe mọ̀rọ̀ ọ̀fẹ́ lèmi kí ní burúkú tó ń wé náà ni mo mọ̀rọ̀ Òṣogbo èmi náà sọ tòṣogbo fún ẹ mi kò fẹ́ dájọ́ lọ́wọ́ ara mi ni. èmi ti mọ̀ pé bitọ́rọ̀ máa wó sí ìrètẹ́lẹ̀ èmi ti pe àwọn agbófinró ká ẹ tó ṣẹ́jú pẹ́ẹ́mì tẹ wáyé wọ́n bọ̀ wá gbé kiri burúkú. you mean the officers of the law. ẹ ò káre àwọn agbófinró ó yẹ ti sùn báyìí àmọ́ tí burúkú ìdálẹ̀ báyìí ṣé mo èèyàn wá gbọ́dọ̀ fi lọ sórí òrùlé sùn. kó bá ṣe ìwọ èlé ìwọ wá gbà inú ọ̀rọ̀ máa kú sí. pátápátá báwa kí ló ń wọ̀ mí fún. rọjú mọ́ kí n rọjú mọ́ ẹ rọjú mọ́ kí n rọjú mọ́ ẹ. oyèdélé ọmọ oyè níran ọ̀daràn ó yá wò wò wò mí lójú. ọmọ ìmọ̀ ọ̀tọ̀ ọ̀gá o dárípìtọ̀ fún ẹ báwo ló ṣe báyìí sọ ṣe mọ orúkọ mi. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù olóyè ẹni sùúrù o tá a bá ta ń ṣe là ń tọ̀ ọlọ́daràn ní ọ̀tún. ọ̀daràn kìíní burúkú yìí. ṣé nítorí pé mo ní kọ́lọ́pàá wá gbé ọ ló ṣe rò pé kẹjọ lọ jìyà àbí bíbó. balẹ̀ ṣé bọ́ mọ́kànlẹ́ bí mhm. oyè nígàsí lórúkọ rẹ̀ lórúkọ ọmọ tẹ́ ẹ bí ọmọ kan ṣoṣo mhm. ojú kẹẹ̀pà ojú kẹẹ̀rẹ̀ ẹni tó ṣáájú ìyàwó yìí rè ọmọ àlè lẹgbẹ́ sílé. Ah ọ̀rọ̀ burúkú lélẹ̀ yìí o. ọ̀daràn ẹlẹ́yà lọ́júmọ́ mi lọ́júmọ́ mi kí n lọ́júmọ́. ọjọ́rọ̀ ọjọ́rọ̀ àbíkí náà ti ń pè ọ́. ọ̀rọ̀ rẹ̀ ṣe yé mi ni. ẹ wò ó ọ̀tún baálẹ̀ ṣẹ̀rẹ̀ ń tó jókòó yìí ó ti bá àwọn jàjà lẹ̀ rí o torí ó mọ̀tàn tó dáa pa ìtàn gidi ló pa o ìtàn gidi ló pa àmọ́ bó ṣe wá pàtàkì náà ló tún pa àlọ́ pa lọ́gbẹ́ ẹ̀wọ̀n lọ́dọ̀ àwọn agbófinró hmm, bẹ́ẹ̀ ni sẹ́ni tí mo ṣe ń wò yìí ẹ lè dọ̀tún la. ṣé ẹ rí pé orí ẹ̀ ti yí ṣé ẹ rí pé orí ẹ̀ ti yí báyìí lẹ́sẹ̀ yìí ṣé ẹ rí eléyìí. òótọ́ ọ̀rọ̀ mò ń bá yín sọ ẹ lè dọ̀tún la ṣé ẹ rí kiri burúkú ọ̀daràn yìí ẹ̀yẹn ni ó dìde bóyá mò ń parọ́ bàǹtẹ́ tó dè mọ́ dì ó fẹ́ pa yín ni o ó fẹ́ pa yín ni tó bá sì dàbí irọ́ ẹni ó dìde. iyún ọ̀tún. ẹni kò tó dìde. èmi ti fàdán so kúrò. bẹ́ẹ̀ni. ikú mi dọ̀la àfọlá. àfọlá ní. ẹ ò tí ń ṣe nítorí pérépé lórí ó wá wò ó pé ìyá ó ọ. kò rí ọ. báyẹn ni òdìdẹ. èèyàn wájú ẹ̀. akọ̀jọ kọyọ. ìdè kọ́mọ̀ pọ̀ wọ̀n rẹ ni purọ́ mọ́. náà dìde. ọ̀gá mo ń dé. òrìbó yẹn tóbi ọ̀ wò gbóyè ọkùn ọ̀ wò gbóyè ọkùn kákùn ló kékeré. ẹni o kà sọ kákùn ẹ sóyọ kà sókè kórì. kákùn ẹ sókè kórì. kí n ká aṣọ balẹ̀. ẹ ayé àbẹ̀ rí. balẹ̀. ọ̀tún mo ti rí eléyìí ojú mi ò sì ní fọ́ nítorí ojú ẹ̀ dè fọ́ àṣẹ balẹ̀. lóòótọ́ ló fẹ́ pa mí ṣé ìwọ ti gbàgbé ní pé ìlú àgbà ní rẹ́yìn Òṣùgbó ni èmi wọ́n rẹ́yìn gbogbo yín o kẹ́ ẹ pógún kẹ́ ẹ pọ́gbọ̀n èmi wọ́n jẹ́rí gbogbo yín ṣáyẹ̀ mọ̀ pé èmi ti fà lọ́sọ kúrọ̀ ni ṣé àgbà fún mi ti fà lọ́sọ kúrọ̀ ah, ó ti wá yé mi báyìí ṣé ẹ wá rí bọ́ọ̀ ọlọ́pàá bá ti dé àtòun àtọ̀daràn yìí ẹjọ jẹra mọnú ọgbẹ. ẹ̀wọ̀n lẹkùn sí ẹ̀wọ̀n lẹkùn sí ìwọ ọtún ìwọ má kí ló ṣe. ẹ ǹlẹ́ bàbá ọjọ́ rọ̀ bàbá o ṣeun ní dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé wàá rí gbogbo ọ̀rọ̀ tó bá mi sọ lórí ìyàwó àtọmọ mi tó ní kí n gbé ìgbésẹ̀ lé lórí gbogbo ẹ̀ ní máa ṣe gbogbo ẹ̀ ní máa ṣe ṣùgbọ́n ohun ẹni ká jẹrọ pẹ́ lẹ́nu ṣùgbọ́n òòfà ọ̀nà fún wa ń kọ́ bọ́ọ̀lù àti fẹ́ ṣe lẹ́yìn o ohun mi kò máa bá mi gbé ìlú ìkọ́ ṣùgbọ́n gbogbo òun ló ti mọ̀ ọ́ dáadáa eléyìí ò ní mójú ronú. balẹ̀ ẹ má jòjò ọ̀rọ̀ yín ṣe rí arìnrìn àjò lèmi jẹ́ tẹ̀sí sẹ́ńgò mi ọ̀nà mi sì jẹ́ púpọ̀ èmi ò ń ṣaráàlú yìí bẹ́ẹ̀ ni mi ìsìnlẹ̀ ìfowólu yìí ẹ jẹ́ kémi ọmọ múrí àjò ẹ jẹ́ múrí àjò alẹ́ mọ́ bínú. gbogbo tó bá mi sọ náà ni mo gbọ́ àwọn àgbà bọ̀ wọ́n ní àjò ò ní jìn onílé má rí lé àmọ́ wọ́n ní bọ́mọdé bá ń lo adógún ọdún wọ́n ní tágbà bá ń lo adọ́gbọ̀n oṣù ìwọ fẹ́ bọ́ tàbá ìwọ fẹ́ máa lọ òdágbà kankan fún mi tó tó padà wá yọjú sí mi. ọ̀rọ̀ yín yé mi báyọ̀ ṣe rí ẹ mọ̀ wulẹ̀ sí yọnu ṣe rí tó ju táró yín bá fà mí fúnra mi èmi ò wà nù òlu yìí ní sì wà ní èmi ò mọ̀ tèmi ò ṣe rí yín ẹ mọ̀ jẹ́ kojú oró yín baálẹ̀ ẹ mọ̀ jẹ́ kojú oró yín ọjọ́ rọ̀ tó bá jẹ́ bó o ti fẹ́ nu ṣùgbọ́n mo fẹ́ kó rántí kinní kan tó bá ń lọ orí mi tán mo rí ẹ tán o má jà jẹ̀bi ara wa ṣó ti gbọ́ ṣó ti gbọ́ o. èmi náà mọ èmi náà ò lè fè yín lẹ èmi náà mọ àyànjú sí yín gbogbo ìgbà tí níyàjọ mi bá ti gba bí ìmọ̀ hmm. yọjú sí yín ìmọ̀ yọjú sí yín ẹ ṣeun. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun ọjọ́ rọ̀ ẹ̀sìn yóò dáa fún ọ lílọ ló wá ń lọ yìí ò ní kàgbákò lójú ọ̀nà ò ní kàgbákò nítorí oore lè ṣe wá ń lọ gbàdúrà mi gbàdúrà mi bàbá bẹ̀bẹ̀ mi ọ̀nà tí mo nílò ojú wa lájẹ́ kó wá sí ìmúṣẹ ṣé orí mi lórí adé o jẹ́ òye orí mi. ìnílẹ̀ mi jẹ́ ń lọ́wọ́ ẹ̀ máa bá ti àlá burúkú tí mo lá all the time máa bá ti ìdílé mi àti ìgbà sùn mo yẹ máa wá láàlá òṣì ẹ̀yìn ẹ̀ lájọ wa àbájọ táwọn èèyàn ń ṣe tajud àti night pigeon wọ́n ti mọ̀ pé òru làwọn máa lè ṣèkà òru náà bá tèèyàn jẹ́ ó wà nù bíbélì náà yóò hmm. rú ọgọjọ ó fẹ́ àlùkìrìmà sínú kí lọ́nà lọ́wọ́ tó mọ́tẹ̀ ṣe pè yẹn àti ẹ̀mú. yóò ní sùn ẹsẹ̀ yìí tutù mọ́ mi ó tutù dín mímí nínú ayé dúlẹ̀ yìí. gbàdúrà pé òun fẹ́ tó kún mi àtúnra fọwọ́ bu àbóyá bọ́jú mi yóò ní sùn lẹ́nu àjùmọ̀ léyìí onílò ojú wa láyé. ṣé má tàn ah, wọn náà ya wèrè díẹ̀ lọ́wọ́ o lè gbẹ̀mí èèyàn ó máa ṣe bí gbàtẹ́ pé kíní yóò dùn mọ́ rárá tó ráwọn wèrè tí ń ṣe alẹ́ ń bẹ̀ wọn wọ́n ṣiṣẹ́ para wọn ni o torí tí wọ́n bá ti ń fara mọ́ olórí àwọn ẹrú báyìí wo ìwọ náà ti dán kọ̀kọ́ nù kí n yàtọ̀ lọ pé èmi àti òǹkòkò àwọn akọwọ́ bọ àwọn òkan náà àjọ máa jẹun ìwọ fọkàn rẹ balẹ̀ tọgbọ́ kí ni nípa lẹ́kún ó lè ń ṣe ń bẹ̀ inú ẹ̀ ń dùn ẹ̀yìn owó ẹ̀kún ayọ̀ ló ń fọ́ jẹ́ kí n ra dáadé ẹ̀yin obìnrin ẹ bẹ̀rẹ̀ èké èké payín nǹkan máa dùn mọ́ yín báyìí ẹ sì mọ̀ sèké mọ̀ sèké mọ̀ sèké mọ̀ sèké ìgbà tí ó dùn mọ́ yín ọ̀dà sí ń sọ́wọ́ kàn sí sí ń sọ́wọ́ kàn sí. kìí sú mi àfi ṣe nì wọ́n fi ṣe mí nì ń bá ń bá sọpọ́ lọ́hùn ò ṣe tó la fẹ́. a ṣiṣẹ́ látàárọ̀ títí dalẹ́ tó jẹ́ kó jẹ́ ká lọ sùn wọ́n ní ká jókòó sínú igbó yìí wọ́n dẹ̀ kó àwọn kan lọ lé lọ sùn. bá a ṣe wáyé rí o bá a ṣe yan tiwa nìyẹn. kọ́tà yan yẹn ò dáa o. nítorí bá dá mi sí báyìí. <clears throat> kádàrá tiwa nìyẹn. àwọn nìkan kọ́ kúkú la wà ń bí àwọn olórí ẹrú gan bẹ́ẹ̀ ń bí àbí. orí ẹ dàrú orí ẹ ti dàrú mo gbé ẹ ní ẹ̀bù ṣé èmi tí mo jẹ́ ọ̀gá yìí èmi mo kó yìí kiri. ẹrú ni gbogbo wa tó ẹrú ni gbogbo wa. ṣé ẹ bẹ bẹ bẹ bọ wàhálà. ẹrú ni gbogbo wa tó. ẹ bẹ bẹ bọ wàhálà ẹ ti ẹ ti yá wèrè. ṣé wọ́n tó tẹ̀ pé ìlú màmá bá a. ó sùn ní o. èmi. orí dáyà dáyà ọmọ àlè. ìbọn létí. ìbọn létí sálá ni ọdẹ akídanidání afọfùgbé mu. mẹ́sàn-án bẹ́ẹ̀ lójú ẹ̀. bẹ́ẹ̀ ló sí lọ nígbà tí wọ́n fi ọjẹ́ oyàwòdì tó kọ̀ tó lè dẹ́dí ẹgbẹ́ ṣé ṣé àwọn wèrè ẹrú lásánlásán yìí tí wọ́n ní pé kọ́ máa mójútó wọn ṣé wèrè ẹ mójútó wọn wèrè yìí sá lọ nì níbi tó ti ń sá lọ ni mo ti ha wèrè kó. ó fẹ́ gbé owó wọ̀gbó. ó gbówó wọ̀gbó. ṣé bí àdìgún kòkó tó kó wọn lé wa lọ́wọ́ bí ó bá rólú ẹ ní ìsìn tí kò kò kò kò ní rólú ẹ ní ẹ̀wọ̀n gbére. dábàdélé máa dà dùbúlẹ̀. dà dùbúlẹ̀ kọ sídìí òkè ni ọdẹ ọdẹ ọdẹ ọdẹ rárá àdá èmi ò tiẹ̀ lè sídìí irú àwọn eléyìí sókè. ẹ wo ẹ wo ẹ gbọ́ o ẹ la ti yín lẹ̀ kẹ́ gbọ́ dáadáa eléyìí tó bá ṣe mọ̀nà mọ̀nà nù yín hmm. tó bá fẹ́ sá bí wèrè yìí ṣe fẹ́ sá hmm. wọ́n pa yín dànù ni o. Ah! bẹ́ẹ̀ ni. wèlé wèlé ọlọ́run mọ irú mọ̀ òfò tó tó tó tó tó ṣe ìwọ ó jẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kò yọ lára tiẹ̀ ń jẹ ó wò mí ọlọ́run ò ní wù ọ́. Ah, ọlọ́run lè má da ẹ̀ wọ́n hmm. dé dé dé dé dé dé dé dé dé yẹ́yìn yẹ́yìn yí yí yí yí yí sọ́dọ̀ mi máa yí balabala máa yí balabala yí báyìí kámẹ́ <laughs> olóṣèlè yẹn rú iná o hmm. olóṣèlè yẹn o ẹ̀ẹ́dùn tọ́wọ́ o àmọ́ èmi ò ní ṣe bẹ́ẹ̀ àbí kí n ṣe bẹ́ẹ̀ fún wọn ni ọmọ. olúwa mi ẹgbẹ́ o. àdìgbò oníkòkò ọkùnrin mẹ́ta ọkùnrin ogun. kábíyèsí o. ẹ pé lóòótọ́ èmi ni mo dá ìní fún ẹ láti wá san owó tí mo yá lọ́wọ́ ẹ ṣùgbọ́n ní báyìí mo forí adé bẹ̀ẹ́ nítorí pé gbogbo ibi tí mo ti ń retí owó owó yóò jáde o a ní kí n tiẹ̀ rí díẹ̀ mú wá pé kò sì gbà kí n fi bẹ̀ẹ́ pé tí má dẹ̀ rí yòókù kí n mú wá o nǹkan kò yọ ṣùgbọ́n ní kò pẹ́ kò pẹ́ yìí mo mówó ẹ̀ bọ̀. kábíyèsí. àdìgún. kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o. àṣẹ. ẹ pẹ́ fún wa o. ṣé. ṣùgbọ́n tí adé bá pẹ́ lórí tí bàtà bá pẹ́ lẹ́sẹ̀ kò ní dáa kí gbèsè kó pẹ́ lọ́rùn o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀dájú rèé bówó ìtìjú rèé bí gbèsè. owó tẹ́ ẹ jẹ mí èmi rẹ̀ ń lò fún owó okòwò yìí ṣe ni o kò sọ ni wọn bí bàbá rẹ rẹ ilé jẹ mí lówó kó dẹ̀ jẹ owó yẹn kó dẹ̀ jẹ gbé kó má dáwó mi padà lásìkò yóò dá ṣùgbọ́n tó rẹ̀ jẹ́ ọba àlù a fi ọ̀wọ̀ wọ̀nyí ṣùgbọ́n òpin ọ̀rọ̀ rẹ o. kábíyèsí kẹ́kọ̀ọ́ bá san owó mi lọ́la títí ọ̀la sọ́túnla àrẹ̀mọ ọmọ yín a wá sìngbà lọ́dọ̀ àwọn ẹrú mi líbi o. èèwọ̀. ìyẹn bẹ́ẹ̀ yóò bá ráyè o tòró ṣeéṣe kẹ́ máa ra ìyá tiwa. elédùnmọ̀ ò ní jẹ́. àgbẹ̀dọ̀. àgbẹ̀dọ̀ àgbẹ̀dọ̀ pẹ́yìn kò ní ráyè àti wá sìngbà àbẹ́gbẹ̀dọ̀ pọ́mọ yín kò ní lè wà. adigun fọkàn ìbàlẹ̀ owó àtẹ̀ lọ́wọ́ ní fẹ̀rẹ̀ ọ̀la. kábíyèsí o kábíyèsí o. adigun. ọba yìí kò mọ kò mọ mú e jẹ èmi ìjẹ pé kí n tó lóore mo ti san lórí. ọba àlú ni. ọba àlú ni ṣó yẹ kó ọba àlú wá yáwó. èmi máa gba owó mi lọ rẹ títí ọ̀la ọ̀túnla. àwọn wo ta ni yẹn. lámọ́lẹ̀ lámọ́lẹ̀ lámọ́lẹ̀ yìí lámọ́lẹ̀ yẹn yìí. ẹ jẹ́ ṣe bí. lámọ́lẹ̀ mọ́lẹ̀. olúwa mi o àwọn tí ẹ̀yìn eh, wọn ń fi ọwọ́ padà ah! àbí wèrè ni ọ ni ó ń lan kóńdó lórí tó bá ń gbọ́ tó bẹ̀rẹ̀ kó tó wọ búkà lan kóńdó. ẹ̀yin olúwa mi. lára àwọn èèyàn rádaràda tí ń fọwọ́ padà yín lójú tó ní kò sí ń tẹ̀sẹ̀ ìkànnì inú wọn ẹ ṣeun ṣebí ẹ̀yin jẹ́jẹ́ la wà ní òkè odò ilẹ̀ tẹ́ ẹ ní ká ṣiṣẹ́ lórí ẹ̀ ni a bá wà nbẹ tá a ṣiṣẹ́ lórí ayẹyẹ tèmi o àtàwọn ẹrú mi yìí ah, ẹ má bínú àtàwọn ẹrú yìí yìí a bá ń ṣiṣẹ́ lórí ẹ lọ ní wèrè ládàáda ẹ ló bá dé pé dáadáa wọ́n dúró ilẹ̀ bàbá ńláku bàbá bàbá ìyàlàyà òun làwọn àti ṣiṣẹ́ mẹ́rin ah, ní ah àdìgún òkòkò lónìí lórí gbẹ́rùsọ̀n àní jáde gùn òkòkò ní ah ọ̀dà ẹ̀gbẹ́ wẹ̀rẹ̀ ẹ̀ máa gbé bọ́ wájú olúwa mi. ìwọ ah, níbo níbo iye mi. ẹ̀yin irúfẹ́ yẹ kẹ́ ẹ sá fún ògógóró ẹ kẹ́ ẹ fojú gbó ògógóró yìí. ọ̀tọ̀ ṣé wọ́n pe ohun tó ṣe yẹn oníbàṣe ń ṣe bí abáfẹ́ dáṣẹ̀ rí àfihàn tó bá lajẹ́ kerosene ló dà sí lára yẹn kó tó mọ̀ máa ti ṣáná sí. ó bá tán wèrè àti jóná tán jóná tán ọlọ́run bá ṣe ọtí ló dà sí lára. Ah, irú àrífín òun nu. ìgbà tẹ ẹ bá níbẹ̀ tó ń sọ gbogbo òṣì ọ̀rọ̀ yẹn ṣé ṣe pé bóyá ẹ ọtí níwájú rẹ̀ ó ti o. rárá olúwa mi péré kò mutí. ẹ dẹ̀ bèrè lọ́wọ́ tó wà ládùúgbò bí ti sọ pé ṣé kì í ṣe pé bóyá pé ó wọ wèrè. Ah, ah, orí o ṣe àkódà ah, a béèrè bí dídé wọn ìyàwó nínú wọn. tó wà nú sọ. Hmm. ni ìpọ̀nrín máa kọ́kọ́ bàbá ẹ tó ilẹ̀ o hmm. jọ jẹ́ ká gbọ́ o torí kátẹ̀ pé kò dáa fún ẹ èèyàn lè ṣàbí ẹ ẹ kí ni n tó ṣẹlẹ̀ o. ṣé mi lè yí kéde burúkú ọ̀wẹ̀ èmi lè ṣe bó ti wù yín. má bàbá tó yẹ má bàbá tó má bàbá tó. máa wo àwa o má bàbá yẹn fọ́rí ẹ o àwa wà ń bí o. àbọ̀ abálọ̀rọ̀ ti gbogbo yín Adigun Ajíṣafẹ́ ọmọ àṣàbí olékùnrin àmọ̀kẹ́ ni ìyá àyá àti ẹ̀ ń jẹ́ ṣé torí pé lẹ́dùn àti adarí ọ̀la sọ́dọ̀ ọ̀wọ́ ni wọ́n wá fẹ́ máa fi ọwọ́ ọ̀la gbà gbogbo èèyàn lójú àwa wo sọ̀rẹ́ ní ìgan ní ìdá ọlọ́wọ́ kan ìwọ gbogbo iṣẹ́ ibi ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ. àmọ̀lẹ́ ti rọ́kùnrin lẹ́nu ẹ̀ orúkọ orúkọ ìyá mi ló dá orúkọ ìyá ìyá mi ló dá àlọ́ tó gbọ́dọ̀ nílẹ̀ nínú àná ká ń pàtàn fún ẹ. olùsí àwọn àgbáálé wọn. bisọ ti gbọ́ tọ̀kọ̀ ìwà dárúkọ mọ́ mi lórí. mo dẹ̀ béèrè pé ṣé o gbádùn wọn ò gbádùn. mo béèrè pé ṣé kìí ṣe pé wọ́n báyìí líbo ti mutí wọn ò kò mutí. àjẹgbẹ́ òun bá wà lọ́pọlọ rẹ̀ òun wà lọ́kọ́rẹ́ rẹ̀ òun sọ sí mi. àbí bákọ̀. ó jẹ́ mímọ̀ ní pé ẹ̀ní mi dà lọ ní gbogbo tí ẹ̀bí ọwọ́ rẹ̀ ẹ̀ní mi dà lọ́wọ́ kọ́. kí ni kò ṣe kò ṣe sáré kò ṣe wò kò ṣe pé kí ni ṣe ọ owó ẹ̀ ń kọ̀rọ̀ ogun níbẹ̀ ẹ̀ ah olúwa mi kọ̀rọ̀ ogun alẹ́ jẹ́ káwọ̀ dáṣe rí àpò ìbáwọ̀ rẹ̀ wọ́n ti ẹ dáwọ́dá òun apá fún ọgbọ́. bẹ́ẹ̀ ti kánjú mu tí ò ní. ẹ bá mọ bo mi ẹ bá mọ bo mi jẹ́rẹ́ ọkọ mi. èmi ibi ìlọ wà. Ah! Ah! ayé o adigun ó mọ̀ sí jayé ìgbà yìí lọ́la o ìgbà yìí lọ́la ìwọ náà ló tó gba nǹkan lọ́wọ́ mi ìgbà yìí ìgbà yìí àmọ́ sí adigun ọjọ́ tùràrí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. rárá rárá ẹ pẹ̀lẹ́ ẹ bá lè mi. àyà mi olúwa mi ṣé o mọ̀ rí mi olúwa mi ṣé ẹ tọ́ ẹ tọ́ ẹ pàṣẹ náà wà fún mi ẹ̀rọra ṣe o gbogbo àwọn tí mo bá wí pé kẹ́ mú lọ́ọ̀nù túbú kirikiri lẹ́mú wọn ọ̀rọ̀ wọn ni kẹ́ẹ̀ fún sínú tú. àwọn àlàyé alùdénú tú kí lè ṣe alálùdénú tú kí lè ṣe pẹ̀lú gbọ́dọ̀ tó rí. ẹ̀rọ tẹ́ máa ṣe ẹ̀rọ ra gbé wọ ọ̀rọ̀ wọn tẹ́ bá wá dọ̀ ẹ sọ wèrè bí èmi. gbogbo nǹkan rẹ̀ ò jẹ́ mí. ọjọ́ tuwari o ẹgbẹ́ adigun mọ̀fọ́ tuwari o ọjọ́ tuwari. mọ̀ mọ̀ mọ̀ gbàtí ẹ̀jẹ̀.

Fọláwùyọ irú wa ò lọ wù fún mi báyìí what time. ṣé ẹ ti mọ ni. wọ́n ṣe fẹ́ sùn ni. clago sọ please. wọ́n ní kò wọ after seven ló lù yìí. ǹjẹ́ ń lọ bí kan òun lọ sí oh. àbí kí n máa wẹ̀ mọ́ ètò okú ṣe kí n lọ clean kí n ti máa. ọmọkùnrin wọlé kó lọ wọ ẹjọ́ torí ọlọ náà nìyẹn. ẹ káàárọ̀ bàbá láńlọ́ọ̀dù má wulẹ̀ sá lọ mo ti rí yẹn kò wọnú ògiri kò wọnú iṣẹ́ ìwọ rìn mo ti rí ẹ̀ bọ́ta máa gba owó nílé ni ẹni lọ́jọ́ kó lọ́jọ́ kó ah èyí nìkan two and a half years rent kí ni ìṣòro ayé ṣé mi ni mo kó bá yín ni. nǹkan tó ti ṣẹlẹ̀ ni baba landlord ọ̀rọ̀ yín gan la ń sọ lọ́wọ́ kó tó di pé wọlé. pípé kí ni. a máa fún yín lówó yín ká tó rí títí next month a máa san gbogbo owó tá a jẹ yín pátápátá bí kí ló ti sọ kó ẹ má bínú ẹ ìpáyà yín náà ló jẹ́ kí n fẹ́ sá sí ẹ̀yìn chair yín ṣẹ́rí mi ò lè sùn gbogbo bá ṣe jẹ yín lówó inú èmi ò dùn àtìyàwó mi ìjọ abẹ̀rù yín kò dẹ̀ ń wá náà kó ṣẹlẹ̀ ọlọ́run ṣe kọ̀rọ̀ tiwa nìyẹn ọ̀lágbára ọlọ́run gbogbo ẹ̀ ti dẹ̀rọ̀ torí máa bẹ̀rẹ̀ iṣẹ́ lèmi mo níbi mo fẹ́ máa lọ bí iṣẹ́ yẹn gan lẹ́wọ́ lẹ́wà yìí ìyàtọ̀ tó kàn wá ń bẹ̀ pẹ̀lú tẹ́ ń sọ tèmi ni pé èmi lè máa gbà ọ̀rọ̀ pé oṣù kan àbí kíní kan yẹn ò wáyé mo dẹ̀ kí ẹ kú oríire tíṣẹ́ tó bẹ̀rẹ̀ mo gbọ́ ni mo gbọ́ pẹ̀lú ìgbà I am coming back this evening ní ìrọ̀lẹ́ mò ń bọ̀ máa gbowó mi tí ò ní abiyẹ èyí náà lè lè máa kó jáde nílé. tẹ́ bá máa dé ìròyìn ayọ̀ ni màá mú wá láti ibi iṣẹ́ ọ̀tẹ̀ máa fún wa time jẹjẹrẹ pé jọ́tí wọn bá bẹ̀rẹ̀ iṣẹ́ náà kan náà máa sanwó ọ̀tọ̀ ti di sísan tó pé certainty ti wà lẹ́nìí i'm taking final decision. ẹ fún one time díẹ̀ o. òde ló gbé àbí kí ló tó dúró ṣe. Ah. ṣé ni ìtì ṣìyàngbà sílé báyìí lọ́hùn. but dáàdi tọ́ṣọ ṣé kò sí hope kankan ní báyìí. wo kì í má tọ̀ ẹ́ kì í má tọ̀ra mi kò sí hope kò sórí ídíọ̀tì orin tó ń kọ fún mi kò sí nǹkan kan jọ pé màá rí owó kankan kó lẹ̀ ní ọ̀sẹ̀ kan sẹ́yìn. ọlá àmọ́ mo màdá fún wọn ní sùkúl àwọn tọ́ṣọ. èmi gan wà comfortable mi wà comfortable rárá pẹ̀lú bọ́mọ yẹn ṣe wà nílé this last week tí ò lọ tí ò lọ school. Ah, mi lè jẹ́ kọ́mọ mi jókòó sílé o ah, a ní láti wá solution sí ni mi lè jẹ́ rárá káwọn ará àdúgbò wa máa bí mi pé kí ló tọ́mọ yín ò lọ school mi ò fẹ́. èmi ah. gan wà comfortable pẹ̀lú ẹ̀. Hmm. ǹjọ́ notice mọ́tò chairman. chairman wo. chairman cd. mo rí wọn tó kọjá lẹ́ǹkan. like how long. like um, thirty minutes ago. oh yeah. Oh, she around jẹ́ kí n try We máa rí solution láti bèrè ń bọ̀. Ah, okay. happy. ẹ lára àwọn ọkọ mi wo ló wà lérí june náà gáràjì. kò sí ọkọ yọkọ lórí kí n sà yàtọ̀ sí ọkọ vice. Ah, <laughs> òun náà lọ gbọ́dọ̀ wà ń bẹ̀. là ń gbìyà láyà rẹ̀ dájú sọ pé kọ́kọ́ mi ó kí kò tó kérò yàn án wọn ò bọ́ wọn mélòó mélòó rẹ̀ tí gbogbo ọkọ̀ ti ń dé báyìí ni yóò máa kérò yóò máa tán ni yóò máa kérò àmọ́ nǹkan tẹ́mi yẹn ṣe ni pé mo lè wọn ọjà tíkẹ́ẹ̀tì gba gàdí hmm. sọ pé wọ́n ń béèrè kẹ́mi kúròdé sà. kẹ́mi kúròdé. àwọn ló ń béèrè sà. gbogbo wọn síbẹ̀ kó náà máa balẹ̀ jẹ́ lọ kọ́kọ́ balẹ̀ jẹ́ kó dágbèsè sí mi lọ́rùn. máa ṣe à. ní n bá ti rí báyìí n bá ti rí báyìí n bá ti rí báyìí. àbá àgbàlagbà. ilẹ̀ ti dẹ̀rùn ọmọ wèrè ọmọ labẹ́ gbogbo ń tọ́ sọ pátápátá gbogbo ẹ̀mọ́ ọgbẹ́ etí ni òdi o. àmọ́ jẹ́kọ̀ ọmọkùnrin yìí ọmọ mo ṣiṣẹ́ ni o kí n tó jẹ sí àmà ni mo ṣiṣẹ́ gidi ni mo ṣiṣẹ́ níbẹ̀ nípa mo ṣiṣẹ́ ṣiṣẹ́ kí n tó dakọ́ nínú mo jọ kọ́tọ́ rí kọ́ ọ̀yà mo tún jẹ́ ń gbẹ́rù mi sí àyè kí n tó dọ̀ba lé ní gbogbo yín lórí èmi sì ni wọ́n máa jọba lọ títí ayé ẹ̀ do máa jẹ lóye abẹ́kọ̀ ẹrú lẹ́yìn ó sì kúrú lọ́dọ̀ ọ̀rù bàbá yìí àmọ́ bí ó yẹ wípé wọn èyí jòògùn lówó owó òdìdí bá mi ọgbọ́dọ̀ ṣègìrì ọgbọ́dọ̀ pé. máa jà ẹ wò ṣe èmi kan pàápàá fúnra mi mo ò lè rí ẹni tó yẹ kó máa bá ojú mi jẹ́ wá jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ ni màá mú wa sọ́dọ̀ yìí ẹ fi ọkàn yín balẹ̀ mo dìlíbà yín màmá fún mi. ẹ̀fún wọ́n ti filẹ̀ má jẹ́ jẹ́ ń bí láwọn ìbéèrè tí mi ọ̀rẹ́ ti ṣe ń dábò ẹ̀ fún ẹ̀yìn aláwẹ̀ dákun owó dìlíbà mi ò pé bọ́ ọ bá níyàwó láyé ọjọ́ náà ní ń payàwó rẹ̀ bẹ́ẹ̀ mọ̀tọ́ bọ́mọ rẹ̀ bá tún wá wà láyé tó wà láàyè ọjọ́ tó dìlíbà mi ò pé wọ́n gbẹ̀mí ẹ̀ lọ́jọ́ náà mo sọ bẹ́ẹ̀ èmi yẹ fowó báyẹn sí ni. ọmọ mi. ọmọ yẹn gangan tó bí tọ́lọ́mùbá wa bọ̀ sí tó o tò sí délẹ̀ tó o dèlífà mi ọ̀tán pé wọ́n gborí lọ́rùn rẹ̀ ọmọ àwọn afọrùn àti rìn ọmọ àfi rìn káàkiri bẹ́ẹ̀ kò sí nítorí lọ́rùn rẹ̀ wọn ni. orí ti ọ̀dọ̀ mi. orí ti ẹ gangan tó kọlà sí ti ń dán kóó bí ìgbà tó fàdí àgbọ̀n sí. Hmm, owó hmm. mi ò gbé adúlé pé. mo gbọ́ ògbà àlàyé yín hmm. ní agbára ti Ọlọ́run inú mi dùn pé àwọn ti sọ̀rọ̀ ń pa ni wọ́n mọ̀ mí hmm. bẹ́ẹ̀ ṣe wá sọ gbogbo tẹ kà sílẹ̀ yìí ẹ̀sà hmm. tí má ti lè ṣe gbogbo wọ̀nyẹn tó wò dìlífà yẹn hmm. tó bá pé ńkọ́. ẹ tó bá pé pa mí di. Ah, rárá sà. Ah, ọba pa mí ọ̀rọ̀ ah, ń lọ mi ń fún. rárá rárá ìyá òtúbọ̀ tó lè. gbọ́dọ̀ tó wà lè já ibi tó ti wá jìn àwọn rí jìn. chairman hmm, aisha twenty. Ah, ọjọ́ mi sábà sẹ́ẹ̀ ọjọ́ mi sábà sẹ́ẹ̀ ó ti wọ́n náà máa sẹ́ẹ̀. kò ní náà máa sẹ́ẹ̀ rárá kò tiẹ̀ fọjọ́ kan dáhùn dání kẹ́bí ó tẹ̀lé. Madam mo láyọ̀ láti sọ fún yín pé oyè tó kọ yín kì í ṣe àìsàn kankan rárá o um, congratulations um, you are six weeks gone ẹ ti ní oyún ọ̀sẹ̀ mẹ́fà. doctor. bẹ́ẹ̀ni ma. ṣé oyún gangan. yeah she's pregnant. i am pregnant. Yeah. ah elédàá mi olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi olúwa àbá mi. ayọ̀ mi kú jẹ́lẹ́ mi sọ fún mi wípé Suzuki yàgùn ó ní yàgùn rí ló ń ṣe dọ́tọ̀ iṣẹ́ tọ́lọ́run ti parí ló máa gbé wá síwájú ẹ̀ ṣé wọ́n dúpẹ́. Mm. ọlọ́run kúkú ló yẹ ká fọpẹ́ fún kó ń ṣàgbára wa ẹ mọ̀ pé mo sọ fún yín lọ́jọ́ kìíní àná pé kẹ́yìn àtọkọ yín kẹ́ nígbàgbọ́ kó sí kankan tó ṣe yín àsìkò oníkálukú báyìí yàtọ̀ so kẹ̀dẹ̀ tí kẹ̀ ṣe gbọ́ ẹ ní láti máa ṣe wàhálà mọ́. Madam Mama Riti ń kẹ̀tì wá bẹ̀rẹ̀ àti mẹ́ta. Ẹ ṣe bọ̀, ah, mo ní láti pẹ̀kọ́ mi. Ṣé ṣé guess what? hospital ni mo wà iwájú doctor ni mo wà bí mo ṣe bẹ̀ sọ̀rọ̀ i am six weeks gone like i'm pregnant. <laughs> yes darling okay i see you soon <laughs> bye. <sighs> Chairman, ẹ jọ̀ọ́ sam torí Ọlọ́run mo fi Ọlọ́run àti anabi Muhammad sallallahu alaihi mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ ó yẹ kí ọmọ mi ti padà sí skul láti last week ọ̀sẹ̀ tó kọjá ti lọ ọ̀sẹ̀ mi là yìí mo ní ìdí owó ẹ̀bùn mi láṣìírí kí n fún kó lọ fi finalize kí ni project ṣe ó pẹ́jọ́ ọ̀sẹ̀ méjìlá gbára Ọlọ́run màá sanwó ìfún yín ẹ̀bùn mi láṣìírí sà. bàbá Káyọ̀dé ó dẹ̀ ń ká lára ó ń dùn mí púpọ̀ jù kí wọ́n yé sọ̀rọ̀ yẹn ṣe lára ń ká mi àbọ̀rọ̀ mi ò yíyá ìjẹ́ ẹ̀ta ẹgbẹ̀rún lè gbà lọ́wọ́ ọgọ́rùn-ún ni hundred thousand nígbà àwọn ilé obìnrin ó lọ́ọ̀mí rárá rárá tọ́wọ̀n tẹ́ bí mi lówó rárá ó ní ọ̀nà ọgbọ̀n lọ́dọ̀ mẹ́ta ní kò fún wọn músíkà wọn lọ́ọ́ fi tajà àbọ̀rọ̀ mi yẹ sẹ́yìn tọ́ bá ti ń tajà ká ń jèrè tọ́ bá ti yá wọn kan wá sanwó yẹ padà fún mi ọ̀n bí mi rárá o torí pé àwọn àgbàlagbà ló sọ pé àríṣe bàbá àríkà àríkà bàbá àrègù wúlẹ̀ yàn bá náà máa sọ nípa ẹ̀ wúlẹ̀ bàbá mi ṣe sẹ́yìn ojú ọbẹ̀ òṣèré ń pọ́lá mo ń gbádùn ẹ̀ kó tiẹ̀ wá sọ̀rọ̀ yóò dùn mí púpọ̀ jù kò sí kọ́kàn lílẹ̀ mọ́ o mi ò ní kúrọ́ wẹ́ o ẹlẹ́bà kúrọ́ máa jalè ni o ṣé yẹ sẹ́yìn ní ìbínú sí mi kò sí kọ́kàn rárá. mo fẹ́ bẹ̀yìn sà irú àwọn tẹ ṣe fún yìí tẹ ṣàánú fún kẹ́ka mímọ́ tẹ́bàtì ẹ̀ bá mi source from anywhere lágbára ọlọ́run kò ń ṣe pé ìmọ̀ àlọ́ fi ṣòwò kankan next two weeks lágbára ọlọ́run àṣírí yẹn mo gbọ́n dá padà fún yín sá. tọ́rọ̀ tó sọ wá yé mi kí n sọ́ọ̀sì ẹ anywhere àbí kò sọ kò síbi ní fi máa sọ́ọ̀sì ẹ mi ò léèyàn lè ká mi máa sọ pé mo kò kàn rẹ̀ fún mi o ohun tí n bá ṣe ni màá ń jẹ o èmi ò ń tọrọ owó lọ́wọ́ èèyàn rárá àbọ̀rọ̀ mi yẹ kí n ṣe jẹ́ ṣé àmà yìí mo láyọ̀ ọkàn olùbàjẹ́ tèmi tèmi ni bí ọba ń ṣe tèmi kí má lọ́ọ́ lọ́ọ́ àmọ́ kò jẹ́ wáyé kó o bá kankan lélẹ̀ o àbújù bẹ́ẹ̀ tẹ̀ tábà tí ò lè kán ni o tó yẹ mi ìbínú sí mi tó gbọ́ mi ò lè bínú tó gbọ́ ah, mo lè lè dúdùn mi o ó dùn mí gan-an dùn mí púpọ̀ jù ah ìyá ìdí bàjẹ́ wẹ́ ó ti pẹ́ ó ti gbalé láti jẹ́ ta kó fún mi ah mo sọ fún yín owó yẹn ni mo ni mo ń wá kiri mo dẹ̀ ti ó ti pé. ó ti pé nísìn ẹtì kò sí lé mọ́. ẹ ṣàánú mi ẹ mọ̀ pàdúgbò yìí mo sọ fún yín pàdúgbò yìí ló wù mí. mo tí mo lè ṣe é ṣe òsì mi ò lè purọ́ pé wọ́n ti gbalé ọdún kan ṣo lè gbà lọ́wọ́ ó tẹ́ mi lọ́rùn. owó ọdún méjì mo kó wa ẹ jù ú. ti ti bó ẹran ti bòrò. ẹ ẹ dúró ẹ dúró chairman sista tí bá gbọ́ yíyẹ ẹ kó wọlé ẹ fẹ́ gbalé lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ni sọ. unfortunately vacancy tó ẹ̀yin ti gbé fẹ́ lómi. wọ́n ah, ti gbalé tipẹ́tipẹ́ gẹ́ta ló ti sọ owó. ẹ̀yin dẹ̀ lówó ọdún méjì lọ́wọ́. bẹ́ẹ̀ni sọ ọdún. ẹ dẹ̀ ládùúgbò yìí lóhùn. bẹ́ẹ̀ni sọ. sọlá ẹ ti rí bí. ẹ ṣe sọ. wọ́n mi torí àdúgbò ti àwọn káwọn kó ṣe wọ̀ ẹ́ àdúgbò kan ṣọlá jọ ń lò ó àdúgbò tí wọ́n kọ́ ẹ dáa gidi olè òkè ń wọ rárá kò dẹ̀ sọ́mọ jàgídíjàgí ọ̀kọ́ kan níbẹ̀ tó o bá gbé bẹ ọkàn á balẹ̀ ṣùgbọ́n kò sí wàhálà. àwọn màá tẹ̀lé wọn báyìí. ẹ kò sí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí wàá lọ o ti rí lé máa wọ̀ ọ́ ṣẹ́mà ẹ kò sí mo dúpẹ́. wọ́n mi tọ́jú ẹ dáadáa o ṣùgbọ́n adáwọ̀ yìí káwọn òdìbò aṣọ káwọn aṣọ kò dé kí sì yẹ kí wọ́n máa ti gbọ́ òhò ni. fáṣíà èmi ni mo ní kí wèrèwèrè yọjú sí mi. kí ni ń tó ṣẹlẹ̀. láti bí ọ̀sẹ̀ méjì kò sanwó tó bá ti gbèrò báyìí ó ń lọ ni tá bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé ah, kí ló dé tó ń ṣe báyìí gan a ní òun ọmọ ṣáma nǹkan tó sọ fún wa nìyẹn. bẹ́ẹ̀ni bá. oògùn ọ̀páyẹ ah, ọjà lẹ́mọ̀tẹ́lá lẹ́nu kí ni sọ́nà òun sòsì ọ̀ ń bẹ́ gan o kí ni gbogbo rárá àdá tí ń bẹ lára rẹ̀ iná ṣé torí pé mo ti sọ fáwọn èèyàn nu gáràjì pé tọ ẹkún mú ọ bí ọmọ mi lọ́wọ́ sọ ẹ̀dọ́ ọmọ mi ṣé mo bí ọ ṣé bàbá ẹ gbé ọmọ yìí ọmọ bí ni èmi jẹ́ bàbá lákú bàbá rẹ̀ ń lè bírù rẹ̀ láíláí wọ ọmọ náà mọ́ àlè. ó jẹ́ ti bukọ́ wọn jù ah, ah. bàbá kẹtù máa wò bó ṣe wà yìí kò tún wá kí n kí wo ó máa ń jọ́ọ̀bù kí ni. ọ̀ ń jọ́ọ̀bù bó ti wà yọ ọ́ jọ́ọ̀bù lọ́rùn ni bẹ́ẹ̀ mọ̀ sọ fún ọ ò ní fẹ́ dùn kí ẹ̀yìn àwọn àwọn tí ń dájọ́ fún wọn dájọ́ fún ọ bó ti wà yìí ọ jọ̀mù lọ́rùn bó bá sì ń jọ̀mù bá inú náà lọ jọ̀mù sí inú náà já náà lọ lọ ọmọ òfò kódà ẹ̀yìn kí ni tó ṣẹlẹ̀ gangan tó fi sanwó gáàjì. my chair bàbá kò rí bẹ́ẹ̀ o ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ gbogbo bí mo ṣe ń tra àti open up ó kàn ó kàn block síbẹ̀ yìí gbogbo apá tí mò ń sá kò lọ rárá rárá so kò jẹ́ kó yẹn sí ńlẹ̀ bàbá ẹ dẹ̀ tún mọ ìyàwó yín kejì yẹn nígbà tí mo bímọ ẹ fún mi lápò ìrẹsì kan. ìyàwó tí wọ́n wá ní. ìyàwó ẹ̀ ló pè mi wèrè ń bẹ lára ọmọ ìta. ó rẹ̀ díẹ̀. òun ni ọmọ ẹ wà ní so. ẹgbọ́ ẹgbọ́ wèrè wèrè wèrè ti ń wèrè ah, ah. ara ọmọ ọ̀yà èmi ní ìyàwó tó rẹ lọ àbí èmi ní gbogbo owó tíkẹ́ẹ̀tì tó ọ̀dá láti jọ ìpápá táàmù ọ̀fẹ́ lọ sẹ́rẹ́ báyìí níbẹ̀ kọ́ ó kún gáàjì. yìí ni káwọn bọ́sẹ̀ kọ́ bójú rẹ̀ jẹ́ nìsín. wọ́n ń di ọ̀sá kéré èló lọ jẹ ten thousand lówó ẹ nílò kólẹ̀ bí fún ejò yìí. Ah. bàbá ìjọ ọkọ tó wà lọ́wọ́ mi yẹn o kò sí nǹkan kan lápò mi mọ́. ẹ máa gbà mí kò sówó lọ́wọ́ ẹ̀ ó sì wá sórí kíw ó kérò lọ ó kérò padà wàá mú wo fi ń gbọ́ bùkátà ìyàwó àtọmọ. ọlá yín náà ni. ọlá yín kọ́ di méjì yín ni. ẹ̀yin Gani òkú ìyá rẹ ni yóò san ẹkúlé ilẹ̀ ń bẹ̀ yóò san seven thousand tó kù bí ọba san ọmọ ẹni tó ní bẹ́ẹ̀ mọ̀ sọ o ti já pa. àṣẹ ni bá wà. má fi gbèsè ayé ẹni má bàa yóò fi gbèsè ayé ẹni bá tẹ́tẹ́. táyọ̀ mọ̀ jàgbá lọ. ẹ ló. nibo ọ̀daràn ah ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà kò sí wàhálà kò sí wàhálà ẹ ẹ mọ̀ tí wọ́n ó ṣèṣe gbìn padà gbìn padà ah Gani. kí ló ọmọ olórí ibú tí mú yìí tí ní bá wọn wá kẹfún kó máa tìkiri kó náà lè rí nǹkan jẹun mo sì ṣé kí ikú máa gba láwùsá lọ. irú àwọn ọmọ wo ni wọ̀nyí báyìí kí ló ń ṣe àwọn ọmọ yìí báyìí. n tó ṣe fún mi rè organize our boys ẹ lọ ibi tọkọ ń wà ẹ mọ lọ tí bọ́n gáràjì mo tó tó ẹ. màá tọ́ ọ̀bọ̀ nsìn. tọ́ ọ̀bọ̀ right now right now right now ọ̀rẹ́ káwọ́lé ńlá dàrọ̀ ni ó yẹ kó dá sí bá ti ń pàṣẹ lápò fún wọn ní wọn máa pàṣẹ lápò sí ó jẹ kọ́mọ̀ sí inú àwọn olóòdù ni wọn náà kò ti wáyé mi ń ṣe ọ mi ń bá jẹ́ please ẹ bá wa fẹ́ǹsì wọn gbogbo ẹ incident ni. not really accident incident ti afẹ́ àwọn ẹgbẹ́ tó ẹ bá wa fẹ́ sí wa. Mr. Kọ́lá. Mr. Kọ́lá. Mr. Kọ́lá. Mr. Kọ́lá àdìgún wo ni kòkó. ọ̀rọ̀ má ti pè sí jẹ́ o. ọ̀rọ̀ ojú àlátà ni tí ó farahàn síta. àjọba lójú àlàyé àlùkù ayé ọ̀rọ̀ yìí wọ́n wọ́n wọ́n ibo ni ọ́fíìsì ọ̀pẹ̀ náà. ìgbà àkíyèsára àbọ̀wọ̀ ayé ni àbáfọwọ́ fà ni ọ̀rọ̀ yìí rú mi lójú ẹ dákun o ẹ bá mi dá sí i o. owó papò kí a kò lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. àdìgún o àdìgún o àdìgún o ọ̀rọ̀ má di sọ ìlú ẹ̀ Please don't miss it, sir. Doctor, Sir, ẹ ò sọ̀rọ̀ ní condition wo ni ìyàwó mi wà báyìí. Mm, actually ó yẹ kí n congratulate mi ni but due to nǹkan tó ṣẹlẹ̀ kò ní lè rí bẹ́ẹ̀ um, i'm so sorry sá ìyàwó yín lùzọ nìyẹn sorry ẹ take heart sir. ẹ tí kẹ easy sir kò sí big deal ọlọ́run ló ṣe ọlọ́run àṣẹ mi. akókè wàárì àwọn ìṣẹ̀lẹ̀yàwó oògùn ìtọ́jàjà wà ní. máa lè sọ pé ó fi mọ́tò gbáyàwó rẹ̀. And yes, but mistakenly, not intentionally. No, no, no. What do you mean, Mo pé kò ṣòwò yẹn. Ẹ fẹ́ fọ́ mi lé. Tó dúró sí bí. Bí nǹkan tí mi ò ṣe. Ṣọmọ ṣọmọ kan tó ṣe fún mi ṣá. Ṣọmọ kan tó jẹ́ kó bàjẹ́ lára ìyàwó mi ṣá. O tún dúró sí bí o sọ fún mi pé mistakenly. Hello? Arrest my kò lè lọ́kẹ̀ẹ́ lọ. Ah! Lọ́kẹ̀ẹ́ lọ. Ẹ ta ló sọ. Ṣé mo fi tẹ́? Oh, wò. ẹ̀mùtí. David mú máa kú ni àwọn mọ̀lẹ́bí wo ní kòkó ọ̀rọ̀ má di sọ inú ẹ̀kú ọ̀rọ̀ má di. ẹ pẹ̀lẹ́ bọ ẹ pẹ̀lẹ́. ẹ dákun ọjọ́rọ̀ ló kọ mi arìnrìn àjò ni mo jẹ́ mo kàn ń lọ náà ni mo rí bíi pé bóyá tọ́jú ò bá ẹ rọ̀ bẹ́ẹ̀ mo lè ríbi forí mi pamọ́ sí kí lè iṣu kì í sì jí kì í sì mọ lọ ọbẹ̀ tí mo lọ nínú arìnrìn àjò. ẹ má bínú inú mọ́ṣáláṣí níbí èmi náà kàn wá kírun ni ibi ìṣẹ̀lẹ̀ mi nítorí pé mo mọ̀ pé ó ṣeé ṣe kí n ráwọn èèyàn ọlọ́run bí náà ló jẹ́ kí n wá bí a máa lérí bí kàfórí balẹ̀ sí kí n fi sókè ń tì. ibo lẹ̀ ń gbé ibo lẹ̀ ń lọ ibo lẹ̀ ti ń bọ̀ ibo lẹ̀ ń lọ gan-an àti pé ń bo gangan lẹ̀ ti wá. afa ìrèké ò ní bòdò gbogbo òbí ló ba lágbára arìnrìn àjò mo gbé tí mo ti sọ lẹ́ẹ̀kan sí. ẹ wo ṣe rí inú mọ́ṣáláṣí níbí ó sì ní àwọn tí a kó àkóso bẹ̀lẹ́ lọ́wọ́ tí wọ́n ń darí ẹ̀ bóyá tẹ bá yọjú ẹ̀rí ìrí kan nu wọn tẹ bá bá wọn sọ̀rọ̀ ó ṣeé ṣe kán gbọ́ ṣẹ̀rí gbọ́. ẹ ẹ sì lè rí ibẹ̀ bó jẹ́ inú ibẹ̀ kan níbi ọ̀dọ̀ yìí kì í rí ibẹ̀ kan forí sí kí n sùn kí n jí. ní ilé ìtọ́dọ̀ mi ṣùgbọ́n àná láì kì í ṣe pé n tẹ ìwé yẹn burú àmọ́ ìlú ti le ju gbogbo gbogbo eléyìí lọ mi ì mọ̀ yín rí àmọ́ra wa rí kí n kàn déédéé gbà yín sílé pé ká wá lọ sùn lémi tó ọlọ́run bá aṣọ wa nínú àkóbá. èmi náà wá sí èèyàn bẹ́ẹ̀. salaam aleykum haji mashood. subhanallah ìyàwó yín ṣì wà lórí pọ́nrọ́bí náà ni kò tí ì bímọ náà. Ah, ó dà kò burú ẹ wò kò sí ohun tó tóbi tó jẹ àdúrà lọ. ẹ à ní dákẹ́ àdúrà náà ni ẹ mọ́ṣẹ́ kírun tán nínú mọ́ṣáláṣí ni ilé lèmi náà ń padà lọ tí n bá délé àtúnbọ̀ múra sí àdúrà tá à ń ṣe náà ni màá túnbọ̀ jókòó àdúrà fún yín ṣẹ́ni gbọ́ lágbára ọlọ́run àtìlẹ́yìn ànábì ọmọ sọlá lálẹ́ wọ̀ sọlá ọmọ àbí láyọ̀ ọmọ àbí ẹ fọkàn yín balẹ̀ kò ní sí láburú ṣẹlẹ gbọ ẹ ilé ni mò ń lọ tààràtà ẹ ṣe ọdà. bàbá ṣé ẹ ẹ ní bínú bẹ́ẹ̀ bá ní ní pé mo yájú àbí mo yánu. lórí kí nìyẹn. arábìnrin tí ẹ ń bọkọ rẹ̀ sọ̀rọ̀ yìí wọ́n fẹ́ pa tọmọtọmọ nú ẹ. ẹ mọ̀ rí ni sẹ́mẹ́ni tí mò ń bá sọ̀rọ̀ ni àbẹ́ ti pàdé rí àbẹ́yìn àti ẹ ti jọ sọ̀rọ̀ tì abẹ́ ti mọ àwọn tó ń ṣe. ó náà mo ṣe sọ wípé tẹ́ ẹ̀ bá ní ní pé mo yá mi nǹkan kan sì wà tí mo lè ṣe fún yín o ní àṣẹ ọlọ́run yóò bí wẹ́rẹ́. Ah, ààrẹ ẹ má bínú ọ̀rọ̀ ń yé mi gbogbo ọgbọ́n tẹ̀ ń dá ni pé kẹ́sà àríbi fi orílẹ̀ ń tinú kẹ́sà àríbi sùn ṣé bí kẹ́ ti sùn mọ́jú dọ̀la ni. ẹ jẹ́ mú ẹ jẹ́ mú ilé ẹ fi yẹn lẹ̀ ẹni àjírí ẹni àjíkò lọ́kọ ẹ ah! ṣé èèyàn ṣọlẹ ni èèyàn ṣọlẹ ni ó gbé mọ́tò chairman ó lọ bà mọ́tò jẹ́ ó wá sá lọ àbí. bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ni mo ṣe gbọ́ mi mí gan ò tí ì fojú rí mi tí ì fojú rí fọláwo yọ orí mi bá mi bẹ́ẹ̀ ọ̀sùn. jọjọjọjọ má gbọ́rọ̀ oṣù kọ̀ọ̀kan dé báyìí tálọ̀ ọ̀rẹ́ oṣù má kó o fẹ́ kọ́kọ́ mi sí wàhálà ni mo mi ìṣọ́ rẹ̀ lọ torí ọlọ́run. kí ni mò ń gbọ́ lẹ́nu ó ní ò tí ì fojú rí fọláwo yọ wo tí ẹ bá tètè wá tí bá fi lè padà dé tí bá padà lọ sí gárèjì mo kọ́ ọ̀bọ ìṣẹ́bí gbogbo ilé jàtìjà títẹ́ náà gbé yìí òun náà máa já lọ sùn. ah àbẹ̀ ah! máa wọ ọwọ́ àwọn akéṣù gbogbo yìí. Ah! excuse me bẹ́ẹ̀ mi excuse me ẹ ṣe sùúrù kí ló dé kí ló ṣẹlẹ̀ ilé ìbúlẹ̀ fẹ́ sun. no wọn láwọn fẹ́ sun lé ó lọ́rọ̀ kan tá à ń sọ kó tó di pé ẹ dé. kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ wò ṣe rí ọkọ arábìnrin yìí èèyàn burúkú pápátá ayé àtọ̀run ni lẹ́nìí ni mo mú lọ sọ́dọ̀ chairman chairman mi ní gáré ìtọ́dẹ̀ gbé mọ́tò fún olórí burúkú ẹ̀ wá ṣàǹfààní ẹ̀ ó wá lọ gbé mọ́tò ó lọ báyé mọ́tò ìjọ wá sá lọ ṣé mi fẹ́ máa forí kó yẹn ni àbí èèyàn ṣe oore ni èèyàn ṣe oore ni ẹni kó bá rọ́pò ẹ̀ jáde o. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù gbọ́ fọláwí ń kọ. ẹ àtàrò tó ti jáde fọláwí yóò tí ì dé ni wọn sọ pé bóyá mọ́tò wọn bóyá nǹkan kọ́kọ́ lu mọ́tò tí Fọláwíyọ gbé ṣiṣẹ́. ẹ wo bàbá fẹ́ràn gbọ́ ọ̀rọ̀ tó sọ lẹ́nu ó ti dé tẹ́ ń bá lọ tí bá padà dé tí bá dé pẹ̀lú àwọn boys hmm. ẹ wo ẹ máa wo ẹ máa wo ẹ máa ẹ nílùú ẹ tán. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ wá ń bí. máa bá yín ṣe gbọ́ ó mọ̀ pé inú ló ṣì ń. ṣé wọ́n fúnra ẹ gbọ́. ṣé wọ́n fúnra ẹ gbọ́ wọ́n náà máa súnlé. ọlọ́run mi jẹ́ wọn ní súnlé mọ́ wa lórí. ẹ jẹ gbèsè ẹ jẹ gbèsè ẹ̀rọ wọlé san ó tún fẹ́ jẹ́ kó súnlé mọ́ mi lórí àwọn yẹn gan kọ́kọ́ rí wọ́n ti sọnù ṣé eru ilé tó bá dẹ̀ ló máa di mọ́tò fún un ọ̀rọ̀ ti sọ rẹ̀ ṣùgbọ́n. bàbá náà lọ ẹni sùúrù àpòláwò yóò kó tàbí. mo ń tọrọ pòláwò yóò sí báyìí. ọ̀nà ẹwà lọ́dọ̀ ìyá kọ́lá lọ́kàn kí n lè wá rí ẹgbà tí mò ń wọlé bọ̀. mo rí yín torí ẹ̀ mo ṣe ń sáré lò. ẹ rí mi ẹ rí mi pẹ̀lú mọ́tò kan tuntun tí mo gbé wọlé. òun ni fábírì lọ́wọ́ yín pé báwo lọkọ̀ yẹn ṣe jẹ́. bẹ́ẹ̀ la bí mi alhaji moshood mà ló ṣe bẹ̀bẹ̀ iṣẹ́ àmọ́ alhaji moshood. ẹ tíyàwó rẹ ń rọbí. tíyàwó ń rọbí alhamdulilayi ọlọ́run ti ṣe ìyàwó ẹ̀ tó fi mọ́ lára n tó mi pè mí lórí fóònù náà nìyẹn ó ní kí n ṣáà máa bọ̀ lọ́sípítù nígbà máa débẹ̀ mo tiẹ̀ ń débẹ̀ báyìí mo ń wọlé báyìí níyàwó ẹ̀ ń bí wẹ́rẹ́ àdẹ̀dọ́pẹ́ ní kò sí ohun tó ṣèyàwó kò sí ohun tó ṣọmọ pé ara wọn dá ah. ẹ jẹ́ kí mi dẹ̀ máa padà bọ̀ nílé mo sọ fún aláàjì mọ́ṣúrù pé mo náwọn àdúrà kan tí mo ń ṣe ló bá ní kí n ṣáà kí n tẹ̀lé òun dọ́fíìsì mm. jẹ́ máa bọ̀ nílé ó ní kí n ṣáà òun dọ́fíìsì nígbà máa dọ́bí ṣe kò ṣe gbé kí mọ́tò lè mi lọ́wọ́ ni. wọ́n á béèrè pé kí ni kí n fi ṣe ó ní tèmi ní láyé lọ́hùn. alájì olúwo ṣeun. Ah. mo ti ń fetí gbọ́ láyé pé àwọn èèyàn máa ń ṣoore hmm. wọ́n ń fúnyàn mọ́tò wọ́n ń fúnyàn lé irọ́ mọ̀ pé hmm. àfìgbà tó kàn hmm. mo dúpẹ́ lọ́dọ̀ lọ. àjẹ́ ipe ọkọ̀ wa ti lé kan ní ọ̀la yìí. mọ́tò di méjì kódà mo sọ fún pàápàá mo ní iṣẹ́ àmọ̀ pé mo ní kékeré kan tọ́lọ́run fún mi tí mò ń lò ó ní kì í pọ̀ jù ó ní odi méjì náà nìyẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ alihamudulilayi alihamudulilayi. alhaji alájà ẹ mọ̀ pé ìkejì ń sìn ẹgbẹ́ kan fàlájà náà. Ah, ṣe ń bá làjà èyí tá à ń lò tẹ́lẹ̀ náà táwọn olóńlò ojú ṣe fẹ́ẹ́ náà ni ẹ bá ní agbé méjèèjì fún yín ẹ̀yin obìnrin ẹ̀yin náà nìyá wa ibi tó bá wù yẹn máa lò bẹ́ẹ̀. ìgbàlá yín dá sọ ibi tó bá wù yẹn lò bẹ́ẹ̀ wàhálà. àlejò ṣé ìbínú ṣé ìbínú pé mo pẹ́ látàárọ̀ ṣé àlájà di fún yín lóúnjẹ ṣé ẹ di ẹ fún wọn lóúnjẹ. ẹ mú ọmọ bí wọn tún fẹ́ jẹun sí mi. ẹ gbọ́ wọn ti tọ́jú mi wọn tọ́jú mi dáadáa. ẹ wàá bá dúpẹ́ lọ́wọ́ àfa ah, èèyàn ọlọ́run ni wọn lóòótọ́. ọlọ́run ló ní gbogbo ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run ká máa fọpẹ́ fún kì í ṣàwa ẹ̀dá ọlọ́run ló lọ́pẹ́. àmọ́ síbẹ̀ náà ní ṣaláì dúpẹ́ fẹ́ni tó ṣoore fún yín ẹ ẹ mo ní wá sọ fún yín ni pé mo fẹ́ wá mọ́ tẹ̀síwájú nínú ìrìn àjò mi. ẹni sọ̀rọ̀ àbí a ti ṣẹ̀yìn lẹ́nu ìgbà tẹ́lẹ̀ bí nìyẹn àlejò. wọ́n ah, ah, ah. ti tọ́jú mi lẹ́yìn wọ́n ṣe ẹ̀ẹ́dínú sí wa. ìbínú kẹ̀ ṣé kìí ṣe pé o ah, ṣe wọn lẹ́nu ìgbà tí mo jáde mi ò ṣe wọn ṣálájà ṣe yìí wọn ṣe mi wọn tó jù mí dáa ṣé bí mo dúró dúró ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ kódà ẹ tún bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn náà torí wọn tó jù mí dáa. kí wọn dé tẹ lọsọkan orúkọ tẹlẹ ẹ fẹ́ máa tẹ̀síwájú. ẹ mọ̀ pé mo sọ fún yín lánàá mo lárìnrìn àjò ni mí tẹ̀sí ń wo mi ọ̀nà mi sì jìn ibi tí mo sì ń lọ sí jìn ẹ ẹ bá jẹ́ máa lọ. bẹ́ẹ̀ bá tiẹ̀ wá fẹ́ lọ ṣe bí ẹ tiẹ̀ fún wa lọ́jọ́ yìí ẹ̀ bó bá ṣópin ọ̀sẹ̀ ṣẹlẹ̀ dágbére tó ẹ lọ. <laughs> ẹ ò lè fara mọ́ wa bíi ọjọ́ méjì sí. ẹ jọ ẹ gbọ́rọ̀ sí ẹ. ẹ ẹ wò mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ẹ láti fara mọ́ wa ah, ah, èrò lílọ pàjáwìrì wo ni. ẹ jọ ẹ jọ ẹ fara mọ́ alájí alájí èèyàn dáadáa ni. lóra mi gbà lóra mi bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ṣé ìtọ́jú ń dùn ọ̀la tí mo ní lójú wa láǹjẹ́ kó wá sí ìmúṣẹ ṣé orí mi lórí adé jáde ni wọ́n ní kí báwọn lọ gbómi kaná omi emu lẹ gbé kaná tẹ fi pè mí. ó ní ẹ̀bùn gbómi kaná. bẹ́ẹ̀ ni alájí. láàárín ìṣẹ́jú kan síra wọn ẹ bá mi wọnú ẹnu ọ̀nà. sáré sáré sáré sáré sáré wẹnu ọ̀nà fún mi sáré wẹnu ọ̀nà tá. alájí pọ̀ síbẹ̀ pọ̀ síbẹ̀. Hmm. ìjìdá ẹyẹfò àfàìmọ̀ kó má jẹ́ pé arákùnrin yìí ti fi wálẹ̀ lọ àmọ́ síbẹ̀ ọpẹ́ náà ni màá dúró lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ arákùnrin ibikíbi tó bá wà ilẹ̀ rẹ ni ọ̀nà ọmọ òfìṣọ́ ìṣọ́ ilé ọmọ dàbọ̀ ìbọ̀ torí mo dúpẹ́ fún oore ńlá tó ṣe mí mo dúpẹ́ lọ́wọ́ àwọn àṣírí àdúrà èèkàn àṣírí èèkàn àdúrà tó fún mi ìyọ́nú ọlọ́run a máa báwọ náà dé níbikíbi tó bá wà. Hmm, ọ̀rọ̀ arákùnrin iṣẹ́ iye mi ní nítorí pé nígbà tá a pàdé ó pòwe kan àmọ́ kò nítumọ̀ létí mi òwe yìí ṣẹ̀ wá nítumọ̀ mo ní ìbò ló ń lọ ìbò ló ti ń bọ̀ ẹ̀ eh. ó ní rèké ò ní bùdó ibi gbogbo ló gba lágbára òwe yẹn ṣe wá túmọ̀ sí wípé òun ò níbì kan pàtó tóun gbé àfi kóun máa rìn kiri kò sí ibi tóun ò lè gbé. Alhaji eh? eh, kí ló pa ẹ̀yin àti àlejò yín pọ̀. Alájà. Ah ní kúkúrú olóore ni mo kì í ṣe pé nǹkan kan tó pọ̀ tó bẹ́ẹ̀ pa wá pọ̀ àmọ́ olóore ni mo dẹ̀ láti fàdúrà sí omi tó ní kó bóun gbé kaná ṣe é ti gbé kaná. mo ti gbé kaná. ẹ lọ bá mi yẹ̀ wò tó bá ti lọ wọrọ díẹ̀ ẹ bá mi bù wá ẹ lọ bá mi bù wá.

ẹ wò màmá ẹ jẹ́ kí mi máa bá tèmi lọ ẹ bá ń kọ́lé mi ò bínú sí mi ìbàjá àmọ́ a lè máa lọ báyìí wàhálà yẹn ti pọ̀ jù fẹ́ mi mi ẹ jẹ́ kí bá ń kọ́lé náà pọ̀ sókè rajà. ogún kan kì í lé kọ́lọ̀ máa ṣe kò sí wàhálà gbogbo nǹkan láyé ìyàsìkò ni èmi dẹ̀ mọ̀ bó ṣe máa dà sórí èèyàn kan kì í lálàjà láyé kó má sinmi mọ́ ọlọ́run gbẹ ọlọ́run dé ṣe é kì í. ẹ àwọn ah, ilé madam two minutes mo fún yín ọ̀gá àdúgbò rẹ̀ mọ̀ pé mo fún yín láyè rárá. ẹ jọ two minutes mo fún yín. ẹ ṣé o. kíkẹ́. ah láti ọjọ́ yìí ṣé àsìkò ẹ ló yẹ kó wá wò mí tó dẹ̀ mọ̀ pé inú àhámọ́ yìí ni mo wà jíjẹ mímu ni mo fẹ́ sọ ni àbí ìdíwé ètò wọn fi ń tírìtì mi bí báyìí tí wọ́n dẹ́ jókòó sínú ilé bẹ́yẹn tó ṣẹ̀ṣẹ̀ wá kẹsẹ̀kẹsẹ̀ tó ń bọ̀ tó wá wò mí sí kó dá ilé ayé òrí bẹ́ẹ̀ àti ẹ̀gbẹ́ tí ò níyàwó lé ìyàwó mi ní òun wà ní òde rí pé mo ní mo kó sínú wàhálà yìí ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bọ̀ wá wò mí ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ anyway inú ń bí mi tẹ́lẹ̀ kí n tó rí ẹ náà ọba àríkànṣe kan lọ́lọ́run ó ti padà ó ti dé àǹfààní náà ló jẹ́ fún mi nǹkan tí màá fẹ́ kó bá mi ṣe ń sìn ni pé bó ṣe máa gbìyànjú tó máa lọ rí ọ̀gá wọn rẹ́ níta náà lè pè mí padà wọnú ilé lọ lọ bá mi rí ọ̀gá wọn kẹjọ sọ̀rọ̀ nǹkan bá fẹ́ kẹ bá mi sáré dé lọ́tún lọ́sìn bọ́n ṣe lè rìlíìsì mi wọ́n bá tẹ̀lé bá mi ṣe lè ní inú mi á dùn padà sílé mi ìdààmú ni mo wà nígbà tí kì í ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ mo ṣe intentionally ọlọ́run dẹ́rẹ́ inú mi. ọláwìyọ yá. níbo ló ló fẹ́ padà lọ. ṣé mi ní padà lọ lé ṣé mi ní màmá gbé mi ẹ ọtún gbére. ilé ìwò ń bẹ ṣé ilé tí bàbá láńlọ́ọ̀dù ti tilẹ̀ kópa tó ti kó ẹrù ẹ jáde tó ti kó síbi ọ̀ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bàbá láńlọ́ọ̀dù ti tilẹ̀ kú lépa. wọ́n ti da ẹrù mi síta. nǹkan tẹ́mi tiẹ̀ ṣe torí ẹ̀ wá síbi ilé ni ni wípé tí ilé ọkọ ò bá ṣe dúró sí. Si ilé ìyá ilé bàbá ẹni wà ń bẹ̀ wọ́n dẹ̀ ti wá gba èmi ti ọwọ́ tẹsẹ̀ mo ti padà sílé àwọn òbí mi. so sílé náà ti kó jáde. ti pẹ́ pàtàkì pàtàkì nǹkan tí mo ṣe torí wá síbí ni wípé Fọláwíyọ mo fẹ́ kójú èmi àti ẹ kójú kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ ìpínyà ìfẹ́ ó ti dé láàrin mi àti o ò fẹ́ mi mọ́. báyé ṣe rí rèé ní èrò tí mo ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ yàtọ̀ sí ìtògbélé yìí so mo ń tún ara mi jẹ tẹ́lẹ̀ ni pé mo ní ìyàwó kan bí nílé bí kan ó fẹ́ fi mí lẹ̀ ẹrù mi tí wọ́n wá dà síta ńkọ́ níbo nìyẹn wà báwo ni ọ̀rọ̀ yẹn ṣe rí báyìí èmi ò mọ bóyá tó bá sì débẹ̀ bóyá ìtagbára bá ṣọ̀kù ó lè rí ó dẹ̀ lè má rí kò kan èmi kan tí mo ní wá sọ fún ẹni. àdìgún wo ni kòkó ọ̀rọ̀ má ti bẹ̀ sí i. àwọn ọmọ mi wà pẹ̀lú mi. ọ̀rọ̀ ojú àlàtà ni tí ó fara hàn síta. nǹkan tó ní kó wá sọ fún mi. àjọba lójú alájí lójú ayé ọ̀rọ̀ yìí ta kókó. ṣé mo lè máa lọ. ọ̀rọ̀ yìí gba àtìlẹ̀ rárá. àfọwọ́ ayé ni àbáfọwọ́ fà ni ọ̀rọ̀ yìí rú mi lójú ẹ dákun o ẹ bá mi mm. dá sí i o. àdìgún o ní kòkó àdìgún o ní kòkó ọ̀rọ̀ má di sọ inú ẹ̀ kú ọ̀rọ̀ má di sọ inú ẹ̀ kú. kó máa lọ ṣẹṣẹ ayé ni ìyá ní kó máa lọ. ṣé ènìyàn tàbí tọ́lọ́run ṣàfọwọ́fà ni tàbá yóò máa. kí ló bá bọ̀ ilé ti lóyún. ó ti lóyún. Hmm. ó ti lóyún. àbẹ̀lẹ̀ yóò mọ̀ bó ṣe hmm. ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀. ṣé bó ní ohun tí wọ́n sọ fún mi pé kò sí ẹrú mi kan tó dẹ̀ máa lóyún mọ́ pẹ̀lú gbèsè tá a jọ gbé jọ kí ló dé tílẹ̀kùn ilé ìfitìmọ̀ alọ́wọ́. àdègbín yìnyín tán ni ọ̀yìn tán ṣó yẹ kí wọ́n máa bá mi sọ lóòrọ̀ tó ń sọ yìí níwọ tí mo gbẹ́kẹ̀lé ìwọ tí mo gbẹ́kẹ̀lé tí mo fẹ̀yìntì ọ̀ràn iléeṣẹ́ ò jẹ wàá mi lẹ́sẹ̀ oníwọ̀ kò yí tán. àdéhùn dákun má bínú rárá abiyamọ ló ta mí mo ronú pé bó bá dọjọ́ iwájú wọ́n lè fẹ́ lóyún nítorí rẹ̀ ni mi ṣe yín tán. má bínú jọ tọ́lá wa lọ́dọ̀ àwọn òrìṣà ẹni o ohun tí màá sọ sí ẹ ó lè má kì í mọ́ ara abiyamọ tàwọ̀ o mọ ẹni tó bí wọn ni ṣé wọ́n rè bí wọn àbí ìwọ́n rè bí wọn fún mi ṣé mi rè bàbá wọn ṣó yẹ kára àbí àmọ́ kì í bẹ́rù rè wọn mo bá dẹ̀ ṣùgbọ́n olówó lẹ́rọ ó fi wọ̀fà àtẹ̀rù ṣe. lóòótọ́ ni ẹrú ni wọ́n àmọ́ àdìgún bó pẹ́ bóyá ẹrú ní bàbá ọ̀nà ló jìn. ṣó dá bàbá wọn mọ̀. ẹ kó dá. ẹrú ní bàbá ọ̀nà ló jìn hmm. kó wọn lọ lé wọn ó ti ṣẹnu jọ tó lọ ó ti ṣẹnu mọ́ bínú. mo lè gbẹ. mo yín ló lè ìwà yín tán pátápátá báyìí ni. ṣó látúnṣe ni. àwò <laughs> ebí mi abẹ níní. ètò ìṣà ìwà kò ṣe látúnṣe kò ti fẹ́ máa sọ̀rọ̀ sí ẹni. àìró àyín pa mo fi ṣe lọ́tẹ̀ yìí. bá mi yín gbogbo wọn pa kán má bìdó kán má ní oyún kankan látàárọ̀ dalẹ́ mọ́ kò ṣe mo dúpẹ́ tí ẹ dáadáa eléyìí ó bà mí nú jẹ́ gan. ẹ wá gbọ́ oyún tó ní òun oyún ẹyẹ ni á hmm? jò ó dànù. oyún ẹ bá wálé. bẹ́ẹ̀ ni níbo o ah, kàn gbóná sí mi. ẹ ń gbà táyé gbà ọ gan ni wèrè kan kú ọmọ nìkan wá lọ lóyún. bàbá o bàbá o ọmọ wèrè yẹn dà àníkẹ́ àyàkó ẹ̀ wọ́n wí wọ́n pé ìwọ̀ ti lóyún ṣé bá a wà àbí bá kọ́. ẹ ò bóyá yí agbárí sókè. ìwọ ń lóyún abẹ́ ẹ̀dẹ̀ rárífín ṣó yẹ kí rẹ lóyún èmi o. mo máa kẹran o <laughs> iṣẹ́ yanre iṣẹ́ ẹranko àníkẹ́ òun lóyún lẹ́yìn ìgbà ayé mi ti pàṣẹ pé n kò fẹ́ kí ẹrú mi kankan kò lóyún ṣé ẹ kọ́ lóyún torí pé ó fi ọwọ́ pa ìdá mi lójú máa jẹ́ kó láàgùn sínú èmi rè bó bá lẹ́nu rẹ lò ìbéèrè yìí máa béèrè yìí kó tètè dà lóhùn kíákíákíá jọ mo fẹ́ mọ̀ ní fún ẹ lóyún lè fún ẹ lóyún. ta ni ó ṣe ju àwọn wèrè tí wọ́n jọ ń kóra wọn sínú àhámọ́ lọ lára wọn náà ni ó jẹ. ẹ jẹ́ kó fi ẹnu ara rẹ̀ kó fi sọ ẹni bá fún lóyún àníkẹ́ lè ní oyún inú rẹ̀ lè fún ẹ lóyún. ṣé o lè sọ̀rọ̀ ni wọ́n ní ta ló fún ẹ lóyún. títí tí o bá fi ojú oyún wò mí kò nọwọ́ sí nígbà tó rí rẹ̀ òkúrú. olúwa mi ló fọ lóyún bí máa ń dàn ká sí yìí. ìgbà tí kì í ṣe pé ó yà wèrè láti ọ̀run wá. etí ń gbé wèrè bọ̀ nù. tani kú lóyún. ẹ kí mi yẹ fún kí mi yẹ fún kó lóye láàyè lọ́wọ́ dáadáa. ọwọ́ ẹ̀yẹ o àti bí ọwọ́ ẹ̀yẹ o ti ń gbọ́wọ́ yẹn bọ̀. alamu ni. èmi kọ́ ilé pẹpẹ. wọ́n di ọ ni ṣé kòkó lójú ni èmi ah adáni bẹ́ẹ̀. ìwọ ló fún ọmọ yẹn lónìí. wọ́n pọn ní kó lè mọ̀ bó ti rí o sórí lu àmì pọn lu lu àmì padà. láì fi àkókò ṣòfò kó bá lẹ́mìíràn ara rẹ̀ lò kó o fẹ́ kú léwéréwé rèwé. ó ti ẹ̀ ń lọ báyìí rèwé ń lọ. ohun tí ń bá ní kó o ṣe kó o yá ṣe ní kíákíá òun tó ń wí ni pé n kò taṣẹ́ pa lé ẹ̀yìn ẹrú mi lórí. màá wá wí fún ẹ yìí pé èmi rè fẹ́ ka ẹ̀kún ọmọ tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́ni mo dá ẹ̀ padà ò ti padà dẹrú. ẹ̀wà mú kẹ́ ẹ̀ bọ́ ẹ̀wù rẹ̀ ẹ̀ la bá mi sọ sínú àgbàlá yẹn. wọ́n ní kò fẹ́ rọ́jú nínú ẹnikẹ́ni. bọ́sọ̀ bọ́sọ̀ fún mi bọ́ mọ̀ nà parí ma ọ̀ pẹ́ẹ́rẹ́ bọ̀. bọ́sọ̀ lọ bọ́sọ̀ n ti gbé aṣọ lọ́wọ́ ẹ̀ iye iye ibi tó ti gbé aṣọ lọ́wọ́ ẹ̀ sọ́wọ́ àpẹ́ òdìlé léyìí kò sọ̀rọ̀ dáadáa ìnàkúnà ló máa ń nọ̀yọ̀ á ti nù ẹ̀ pa àti òbá wọ́n ọ̀yà gbéra gbéra ní láti ìsìn lọ ti padà di ẹrú ẹ la sọ sínú ẹ la sọ sínú ọgbà ẹ fún mi ọ̀yà gbà tí o bá ti kọ̀ láti gbọ́n tó bá wí ẹgbẹ́ orí ẹ̀kẹ́ bá ń gorí ẹ̀ wọ́n gbà àkóńdó. nítorí ọlọ́run. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀yin ẹ wá gbọ́ ohun tí ẹ rí tí mo ṣe yẹn owó eré mo ń pa fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ kú. kéèkù lé gbọ́ kó wáyé fún tòkó. àníkẹ́ àbọ̀ àbárò rẹ̀ mò ń bọ̀ ikú àfojúdi yìí máa ó mà dẹ̀ ga o kò tiẹ̀ dẹ̀ sàpọ̀nlé kò sí bẹ̀rù mo pàṣẹ pé n kò fẹ́ róyún nínú yín ẹ wá kà mí kún pé wèrè ló ń sọ̀rọ̀ ẹ ò ní gbọ́ràn sí mi lẹ́nu ẹ bóyá ẹ ò mọ bẹ́ẹ̀ ò ṣe jẹ́ ẹrú lẹ jẹ́ ẹ máa sìn mí tẹ́ ẹ máa fi kú ni bí ìgbà tí mo ra ẹran tí mo sọ sàgbàlà bára ẹ ṣe jẹ́ màá wá fi ohun pa òwe fún yín. àdìgẹ́ bùtù sókè wá gbéra sọ lẹ́sẹ̀ yìí kẹ́ ẹ wá mú kẹ́ ẹ la sọ sínú àgbàlá yẹn fún mi. ó yá de jọ mi ò ní kó wẹ́jú mọ́ lórí. ṣe jẹ́jẹ́ o ẹ̀yin tẹ́ kù ẹ pàrẹ́ kẹ́kẹ́ pàrẹ́ kó wẹ́jú mi. wọ́n ní ẹni dé kan lè máa gbìyànjú nìyó. Èdùmàrè nígbẹ́ni sókè. Ọlọ́mú Ọlọ́mú èmi ni mo kú bẹ̀rẹ̀ ìyá oníyà ló tó fún mi lóyún, wọ́n ti bẹ́rí mi sógun gbogbo ẹ̀ yé mi èmi náà má ti gba kádàrà ẹ̀rú náà tẹ́lẹ̀ pípa náà kọ́ náà pẹ̀rù ni mo ti gba kádàrà ti tèmi o ìgbà wo ni má kú ò ní kú. Alamu nǹkan tó ṣe yẹn ò dáa wàá ti wo nǹkan tó fẹ́ ṣe kó tó ṣe wàá ṣe máa bá Àníkẹ́ lájọṣepọ̀ tó máa fi doyún. mi ì mọ̀ nǹkan kan gbọ́ ọ̀rọ̀ yìí ṣe bí wọn lè ṣe gbọ́ nǹkan tó sọ. iṣẹ́ tí ẹ bá pa ẹnu mọ́ máa gbọ́ ìgbìmọ̀ níbi iwájú yóò máa gba ibi pàkọ́jáde orí ẹ̀ dàrú ni. tí ẹ bá tún ṣe há tí o ti há lè fún ẹni sí kó. tí ẹ bá yọ ọwọ́ kò lórí ẹ̀. ọlọ́run. ẹ̀jẹ̀ ló máa dà lára ẹ̀ yìí.

dá ara mi lọ irú àlá ò fún àrùn lára yẹn bóyá ara àpẹẹrẹ jẹ bóyá ara àdúrà tá a gbà àpẹẹrẹ fún mi. ta ni ò mọ Aji Razaki ta ni ò mọ. Hussaini asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa salaam wa rahmatulahi wa barakatu. ẹkún o. nǹkan kan mà ní mo rí bí ohun ìyàlẹ́nu lẹ́nu sí i mo ń oorun rọra gbé mi lọ ráńpẹ́ bí ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá mo wá lálàá kan èmi dé. kì í ṣe alátìmọ́lẹ́mọ́ tó fún ọ lórí lórí fóònù ohun tí mo fẹ́ sọ ni wípé ọ̀rọ̀ àwọn ọ̀gá ẹ̀ tó sọ ṣé o lè bá wọn sọ kí wọ́n wá bí. ah ah ah ah ẹ̀yin rẹ̀ o èlè díẹ̀ o ah mi èlè ah èlè mọ́ra o kèsì bí etí sọ sí ọ wíwọ́n kí kán tẹ̀lé mi kálá ní tẹ̀lé mi ah, mi mi ẹ mọ̀ bí ọ̀gá ọlọ́pàá ni ọkọ màdámù kí wọ́n wí kálẹ́lé babaláwo àbí kálẹ́lé yíyẹ̀mí wò ẹ sọ ní wọ́n ẹlẹ́nu bí ẹni wọ́n lu ẹ ń yálé dúmọ́ ní ẹ ń pẹ̀lú ẹ èlò ah, ẹ kèsì èsì o ẹ dábọ̀ ẹ mọ̀ bí èlò tó báyìí gan ni bá ti dáàbò wọlé mi bá mọ̀ sí orí ẹ̀dẹ́ báyìí ṣe báwo ah, ẹ dábọ̀ kèsì èsì o kò sí ní mọ́jẹ́ ó lé o àwọn yorùbá ló pọ̀ náà ní àgbààgbà tán là ń gbọ́lẹ̀ ìwọ náà ló mú ọ̀rọ̀ ọ̀gá ẹ̀ wá síbí àtìyàwó wọn ìrànlọ́wọ́ ló dẹ̀ fẹ́ ṣe orí ọ̀dẹ̀ ní débi. ẹ wo àfa ẹ dákun torí ọlọ́run ẹ dábọ̀ ọlọ́run ẹ bà sílẹ̀ yìí ẹ wọ́n míì ẹ̀yẹ́ wá bí wọ́n ṣe ṣe é lè sọ sí ẹ ní lọ ẹ sọ mi di babaláwo ni. bí nǹkan bá ṣẹlẹ̀ ọ̀yà àbí ṣe yẹlé ilé nínú ṣègùn bí ṣe yẹlé bàbá lọ́wọ́ káàkiri èèyàn fẹ́ wàhálà ọ̀nà gbajú ọ̀nà gbajú ọlọ́mọdì ẹ ṣe láṣẹ pé ṣe àlàyé fún wọn tán bá lè wà bí kódà inú bá ọdún sí. kódà ẹ ẹ bá ìyàwó rẹ̀ sọ ìyàwó rẹ̀ léwu sí o torí <laughs> bébà á gbà ẹ mẹ́bà ẹ mọ̀ bí èsì sọ́sì lè sọ́sì ewu sí ẹ sọ ní o ẹ sì tẹ̀wé sí lónìí nì bàbá bá rí sí létò wà ẹ. ọ̀la tí mo nílò ojú ìwà láǹjẹ́ kó wá sí ìmúṣẹ. ká máa gbádùn ojú àlá ó ti sùn <laughs> eré kí wọn fẹ́ jẹ lórí ilé yàrá yàrá ní ìmọ̀ fẹ́ kú ládàá yìí o. ṣẹ̀ṣẹ̀ ìrandíran ni mò ń jẹ ni abẹ́ṣẹ́ àjogún bá nílé. wọ́n lè ga ọjọ́ mẹ́ta ọkùnrin ọjọ́ obìnrin kan ṣàlàyé wọ́n lè ga gbogbo nǹkan tó sọ mo ti gbọ́ màá bọ́ ọmọ mi sọ̀rọ̀ ìwọ ni màá bẹ̀ kó má bójú mi jẹ́ lọ́dọ̀ ọmọ mi wọn pé mò ń tẹ̀ mọ́ ilé tí ọlọ́run á kọ ọ̀run ṣe o. àmín mọ́mí ìtọ́jú bá yẹjú kó o máa yẹ ẹ wò pọ́nù ṣé tí màá láìkẹ́ mo ní wàá bá yín pé mo nífẹ̀ẹ́ tó mọ̀ pé ohun àtọkùnrin ní ìjà ìkéré kan ni but tọkùnrin bá kan ni ọkùnrin náà ni òun fẹ́ ṣe rí èmi láìkẹ́ mo nífẹ̀ẹ́ gan-an kò yẹ yín sìn àní gẹ́yìn àtọ́jú ẹ̀ àtọ́jú àwọn ọmọ ẹ̀ so mọ́mí ọwọ́ yẹn ló kù sí máa ń pa sọ̀rọ̀ tó bá ti gbọ́ ìyẹn ló kéré jù mọ́mí ṣe fẹ́ gbọ́ màá ṣí mighty shop fún màá tún ra mọ́tò fún <laughs> mọ́mí ẹ wo nǹkan tó wà nílẹ̀ ó tó pín o owó wà nílẹ̀ o ẹ mọ̀ mí nà o mọ́mí dà ọ̀rọ̀ wedding yẹn báwo ni ká yẹ ṣe ṣé ńlá ni àbí ó ní kékeré àbí kílẹ̀ rẹ̀ mo láwọn èèyàn tó ń bọ̀ láti London Demola Woolish ọláwálé ayub ó ń bọ̀ èrò pọ̀ tó ń bọ̀ gan so ẹ bá mi sọ̀rọ̀ báwo ni ká ṣe ṣe mà. ó bá ẹwọn ẹ náà ni. <laughs> ó ti tán gbọ́ mi olè àṣẹ fẹ́ gbọ́ mi tó bá ṣe yes ọ̀tọ̀ lówó yẹn tó bá ṣe mo ti gbọ́ màá mi ẹ jẹ lọ. àmì àmì gbé wa o madam madam ah, ah, ah, ah ń ronú ni ẹ má ronú mọ́ ìrònú Ronu ṣì ń yóò dáa yídá rẹ̀ sí ni lọ́kàn ni. ṣé ọ̀rọ̀ mi ò tóóró ni ọ̀rọ̀ mi tóóró tó ju bẹ́ẹ̀ lọ látọdún tí mo ti ń wá oyún o ò róyún ní èyí tó lọ́wọ́ adájà tó fún mi olórí burúkú máa ń ṣàǹfààní ọkùnrin kan tí mi mọ̀ rí ó kàn tó déédéé gbá mi tí mo fi tí mo fi lóòzó yún ẹ wá ní kí n má ronú mọ́. Ah. ọlọ́run ṣe èrò dáa ṣàgbọ́ bí nǹkan bá ṣẹlẹ̀ ó ní ìyọlọ́mú ṣe sójú yẹn ẹ dákun ẹ dábọ̀ ṣe é rí mo ní ọ̀ràn kan yóò fẹ́ báyìí sọ tẹ́lẹ̀ o àáfàá kan bẹ ní ẹ̀gbẹ́lẹ́ ya òní máa ń ka ibi sàdáwọ̀ mi ní sàdáwọ̀ mi máa ń sàdáwọ̀ mi ṣe rí bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ àfáà wọn ó dá mi lójú wí ẹ rí ìwòsàn o. ẹ wo ṣe rí ní tèmi èmi ò tẹ̀fẹ́ lọ sọ́dọ̀ yín kankan mọ́ torójú ti rí tó ṣé wàá rọ́kọ mi gangan fúnra rẹ̀ kò tiẹ̀ fẹ́ gbọ́ rárá pé yàn tójú bọlé bí mo ṣe wáá fẹ́ wá lanu láti sọ fún pé wọ́n ní àǹfààní kan wà níbi convention mi ì mọ bí mo ṣe lè sọ. ìyọ alẹ náà nù o àmọ́ ẹ ẹ ẹ ẹ sọ sí hàn náà ni o ẹ wí sí hàn èsì bóbìnrin ni ó ti dá mi lójú bẹ́ẹ̀ bá débẹ̀ ah mo lè mú oògùn ẹgbàá rí àdúrà yẹn gbà àdúrà yẹn àdúrà yẹn gbà ẹni yóò mọ dáadáa ni bó bá ti sọ̀rọ̀ báyìí bí èsì nínú bó bá wí kéèyàn kú lọ́sàn-án ẹni yẹn kú. ẹ má ti ronú mọ́ o ah, ẹ má ronú mọ́ o. ọwọ́ ń parọ́ lọ́dọ̀ wa ń bí o lóòótọ́ àfa oríṣiríṣi ló wà wà láì dàláì súnmọ́ bẹ́ẹ̀ láì lásìlá wa gbogbo ohun tẹ́ bá gbọ́ ń bí òdodo ni. torí àwa ò ní torí ń ta fẹ́ jẹ ká fi bá ń ta àjèjì nítorí àlòkè ọmọ mi ò lè parọ́ tàn o àti rọ́mọ bíi sista wa yìí alágbára díẹ̀ o. kílẹ̀ mi ò understand kí ni ìtumọ̀ kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ yẹn. àwọn ìgbésẹ̀ wàláì tàláì àti rọmọ bí wọn alágbára ọlọ́run bá ló ń sọmọ àmọ́ ẹ̀ ń láti múra ẹ̀ bá fẹ́ lọ́mọ láyé ẹ̀ ń láti múra. ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ bi yín ni kó tó di wípé ẹ máa ń lóyún kì í ṣe pé kì í lóyún àmọ́ máa ń wálẹ̀ àbí. oyún ò dàbí alára àmọ́ wọ́n ti ní rí kó tó wá dé pé wọ́n ní ìjẹ́ lè rántí ẹni tí ẹ bá pàdé kó tó di pé oyún tẹ níyẹn ó wálẹ̀ ẹnìkan tí ẹ̀yin àti ẹ̀ ti ríra rí tó ti wá pẹ́pẹ́pẹ́pẹ́ lẹ́yìn ọjọ́ pípẹ́ díẹ̀ sẹ́yìn ẹ̀ tún wá pàdé kó tó di pé oyún yẹn bọ́lẹ̀. Ah. bébí ń gbọ́ fún ká ló ti mọ̀ tẹ́lẹ̀ rí tipẹ́ tó pàdé. mi ò màmá mi ò rí ọ̀kan mi ò rí ọ̀kan. Hmm. Ah. ọ̀dà bóyá kà tó ń lò báyìí bóyá kó tó di pé oyún tẹ ní last bọ́ọ̀lẹ̀ ni o bóyá after ni o or before ẹni náà ẹ ronú sí bí ọkùnrin tẹ̀yìn àti ẹ̀ ti mọ́ra rí tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ wá ríra mọ́ tẹ́ tó ń pàdé ara yín. sẹ́ni tí mo lè ronú sí pé wọ́n pàdé láìpẹ́ àwọn náà máa ń gbé mi mi ò wá mọ̀ ṣe lè rántí bóyá èmi àti pàdé èèyàn kankan láìpẹ́. rárá rárá àfi ọkùnrin ẹni mú kú mú báyìí yóò kọlu ah, mọ́tò jóni yóò kọlu mọ́tò ọ̀nìkan la lánàá. kí ló fẹ́ ṣe báyìí ló fẹ́ ṣe báyìí ẹ̀dẹ̀mọ̀ kan tí mò ń gòtò lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sọ pé èèyàn gidi èèyàn gidi tí wọ́n pàdé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ sọ̀rọ̀ lọ́tì ẹ̀ sọ̀rọ̀ ní ìsáǹsì ẹ̀ sà pẹ̀lú nǹkan tí mo rí i ó lóun rántí mo dẹ̀ trust ìyàwó mi ó lóun pàdé èèyàn kankan fún náà kí la fẹ́ ṣe sáyẹn. ṣé ẹnìkan kọ lu mọ́tò yìí. ọkùnrin ni olóògùn rọ́bà yìí ni ìkọlù mọ́tò yẹn náà dẹ̀ lóyún àti bàjẹ́. ọkọlù mọ́tò lóyún fi bàjẹ́. Hmm. ẹ ẹ má bínú ẹ má bínú àgbọn bíi ọlọ́run ò sí o òmùgọ̀ làwa ẹ̀dá nígbà tí a pàdé arákùnrin yẹn mi ò mọ̀ bóyá ó ṣe iṣẹ́ ìlérí àbẹ́ bóyá tí a bá ń tí n bá gán ní arákùnrin náà gẹ́gẹ́ bí ọ̀dọ̀ àwọn èrè èdè àwọn haúsá bàbá rí arákùnrin ṣe ó ṣe ìṣekárí onítọ̀hún ní kúkúrú. ẹn tó kọlu mọ́tò wa yẹn. ẹ ẹ tẹpẹ lọkùnrin tóyún fi bàjẹ́. ká mú wá síbí hmm. i am sorry sir kó má jẹ́ àti get gbogbo ẹ̀ rán o ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín mi ò rò pé èèyàn gidi tẹ̀ ń béèrè ni ó kọlu ìyàwó mi a tún bá sọ̀rọ̀ ó tún kò rí bí ẹni pé nǹkan tó ń ṣe important a ló boyún jẹ́ Ah, ẹ̀sà mi ò rò kó lè jẹun sá mi ò rò kó lè jẹun sá. Ah, ẹ má bínú ṣé a lè rí irú onítọ̀. a lè rí gàgà bẹ̀rẹ̀ àdúrà wa láti bẹ̀ tá a bá lè rí ẹ gbìyànjú kó tẹ̀lé ní bèbè. Àmì. Bóyá ìjà kọjọ́ mẹ́ta. Ìpínlẹ̀ ẹ̀kọ́. Pẹ̀lú fọlá. Pẹ̀lẹ́ bàbá mi. Bóyá ìjà. Máa. Gbogbo ọ̀rọ̀ tó bá mi sọ ni mo ti gbọ́ ọ̀. Èmi mo bí kíkẹ́ lọ́mọ àmọ́ wà á ní sùúrù tẹ kíkẹ́ lọmọ tó ń wò yẹn ó ní agídí díẹ̀ màá bá sọ̀rọ̀ àmọ́ ìwọ ni kò máa bójú mi jẹ́ láti ẹ̀ kábàámọ̀ pé kí ni mo fún ẹni ọmọ mi fún ọmọ náà bàjẹ́. wọn ò ní bójú mi jẹ ẹ mọ̀ pé fún èèyàn lọ́mọ màá tọ́jú ẹ̀gbọ́n ni mà ẹ wá gbádùn mi <laughs> mo ní bójú yín jẹ tí n bá nífẹ̀ẹ́ mi ní sí màá ọlá pé mo rí ẹ pé òkè ṣọmọ burúkú náà ni <laughs> torí ọlọ́run bá mi tọ́jú ẹ o mo fọ ọlọ́run bá gbé ẹ o. sí wàhálà mà. má jẹ́ kó mọ̀ ní kábàámọ̀ bí ìyá àwọn ló ti mọ̀ sí. ẹ má wọ orí mà. wọ́n lè báwo ni ọ wà ní ìlú tẹ̀lé. wọ́n lè lè fẹ́ mi. how are you. i'm alright. Ah. èmi mo rán mọ́mí sí ẹ̀ mi kàn mọ reason why just like you mo fẹ́ fẹ́. Hmm, ọkọ mi ṣé nǹkan tẹ́ mú wá ṣe lèyí ni torí mo rọra ní problem ráńpẹ́ ṣé tí bá tiẹ̀ máa fọ́kọ àbí bóyá mo ní mo fẹ́ fọ́kọ ṣé yà ń jẹ mí nìyí ni tẹ́ fẹ́ fi táyẹ́tì mi lọ sílé ọkọ ah, ah, ẹ ní sùúrù mi ò tí ì bá ń sọ̀rọ̀ màmí ni mò ń bá sọ̀rọ̀ màmí ó dùn mí o ó sàtẹ̀kọ́ tẹ́ tí ń pè mí kó ṣe pé mi ò gbọ́ mi ò fẹ́ dáhùn o mi ì dẹ̀ fẹ́ rúùtì yín ọkọ ṣé mo lè béèrè kankan lọ́wọ́ yín. Ah, why not o free. ìyàwó yín kọ́. Eh, <laughs> ìyàwó mi wà bọ̀ yẹn ló kéré jù máa gbálẹ̀ mi fún wọn lọ́tọ̀ kò yẹn sì nínú mansion ńlá ló wọn máa gbé. mami mm, ṣeré tẹ fẹ́ kí n wọrí tó bá tún fẹ́ mi náà agbalẹ̀ fún mi lọ́tọ̀ tó bá tún fẹ́ lòmìnira tún gbalẹ̀ fún lọ́tọ̀ mm. máa mi ẹ̀dẹ̀ ẹ̀rọ kò kúnlẹ̀ ẹni kì í máa. bíbí kọ́ mọ orí ẹ̀yin máa ti dúró. who is your baby are you normal? ẹ jọ mi ò fẹ́ root yín o because mi ò mọ eré ara I don't want to know you. ẹ o ti wá root mi bébì o ti root mi you know I love you. ẹ yọ bébì yẹn kúrò because mi ò mọ yín rí màámi hmm, ọkọ mi èèyàn máa ń mẹ́ṣin lọ sódò mi bí ọba àwọn odó tó tọ̀ o ò lè fi tipátipá fún mi bí èmi ṣe wà yìí pẹ̀lú àwọn ọmọ tọ́lọ̀ ń fún mi mo ti wà ókè nǹkan tí ò tó ó máa padà tó ó máa tún wá ṣẹ́kùn mi ò ní ìdí ọkọ tí n bá dẹ̀ fẹ́ fọ́kọ fúnra mi ni máa rẹ́ni tí mo fẹ́ kó ṣe pé èèyàn kọ̀ọ̀kan máa wọlé from nowhere tó jẹ́ pé tó jẹ́ pé ó fìyàwó tó lé ní ẹni tẹ́yìn ìyá mi tẹ́ máa sọ pé kí n lọ fún onítọ̀hún torí pé kí ni mo ní problem. eléyìí ò rí bí ọkọ mi mo mọ ọmọ yìí dáadáa kò ń ṣe ọmọ burúkú bá àwọn tó ṣe máa tì ẹ lọ sílé tí ò dáa mo mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ tẹ́lẹ̀ ọkọ mi máa tọ́jú ọ máa tọ́jú àwọn ọmọ mi. màámi ayé ti lajú ju gbogbo kan tẹ̀sán ilẹ̀ ẹ má wọ ní ìfẹ́ rù yìí màámi ẹ mọ̀ pọ̀ ọmọ jẹ́jẹ́ mi ọkú tó bá ti yà yín ẹ wáyàwó mi lọ fẹ́fẹ́fẹ́ bọ́ ẹmí o. kò ní súnmọ́ mi náà níbi káàtì ẹ̀ fún un. súnmọ́ mi kí wọ́n lọ wọ́n lọ wọ́n lọ báwo. kírímìnà yẹn kọ́. ó ṣì wà nínú sẹ́ẹ̀lì ok kò tiẹ̀ sí ẹnì kankan tó wá béèrè ń pẹ̀ rárá àbí tó wà àbí tó sọ fún yín pé ibì kan làwọn ẹbí òun wà. Mm, not at all even gbogbo bí a ṣe ń bá sọ̀rọ̀ gan kò sound bí ẹni tó ní family àbí mọ̀lẹ́bí kankan níbí kankan. really. ok ẹ máa lọ kó aṣọ ẹ fún sìn ẹ máa release ẹ fún mi mi àtẹjọ fẹ débi kan. wà á ní gbé ní ga wà á ní gbé ní sókè ẹ̀dá kan lè máa gbìyànjú ni o Èdùmàrè ní gbé ní sókè. ẹ ẹ àfa ṣe àlọ́. ẹ má bínú mi ò mọ̀ pé ẹ ti parí prayer yìí. ẹni ṣọlẹ. mo fẹ́ sọ̀rọ̀ kan kò dẹ̀ níwọ̀n mi kí ó bí àwọn couples nínú torí ká wá ṣe ń bí ikọ̀ yìí mi wọ́n kàn ṣáà sọ fún mi pé mo láti tẹ̀lé àwọn dí àfa àwọn. bá a ṣe wà bíi kódà àyà mi ń já mi mọ ta wá ṣe. ẹ fọkàn yín balẹ̀. mo lè ṣe ń bẹ̀ wọ́n títí dì sí i ajá mọ̀ pé mo ń bẹ̀ yín. ẹ má jẹ́ ká ya yín já èmi mo ní kán bá mi mú yín wá síbi kan pè yín wá ẹ wo ọlọ́run á yín ẹ ṣàkó ìyá ìmọ̀dí tẹ̀ ń jẹ ìyá ìmọ̀dí lẹ̀ ń jẹ àmọ́ kó lè níyànjú náà ni mo ṣe ní kán pè yín wá ṣe ti gbọ́ ẹ pẹ̀lẹ́. ẹ sá kí lẹ sọ ìsà àìmọ̀dé báwo mu láwọn náà kọlu mọ́tò ìyàwó mi tó rìsọ́ọ̀tì sí tí oyún ẹ̀ fi bàjẹ́ ẹ tún wá sọ pé ìyá àìmọ̀dé náà ń jẹ bíi ti báwo sà. ọ̀rọ̀ yín yé mi ẹ gbọ́dọ̀ torí àwíjàre kẹwàá jẹ́ kí tọ́gbẹ́ mọ́ yín lẹ́nu. ìyá àìmọ̀dé lẹ́nu ń jẹ. ẹ ẹ ó máa yé yín tó bá yá ayé yín ẹ pẹ̀lẹ́ ó darí èmi mo ní kán ọmọ yín wá síbẹ̀ tòótọ́ arákùnrin. sáà tí a bá ní bára wa lásìkò bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ jẹ́ ẹnìkan tí ọlọ́run fún ní ẹ̀bùn àlá tí mọ́ ńlá là dáadáa lóríṣiríṣi lónírànràn àlá àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni àfa ilé sọ ìbí ìgbà dájọ́ ń pé lé ni a ọlọ́run mà tóbi lọ́ba o ẹ rí mi tán torí mò ń lá dẹ́ndé àlá. ẹ ṣe sùúrù nínú àlá yìí ẹ wojú arákùnrin yìí ṣé ẹ tí ì bá pàdé nínú àlárí. àfà ẹni ọlọ́run ni. alihamudulilayi. ìbéèrè tẹ́ béèrè fi mọ̀ pé ẹni ọlọ́run ni. alihamudulilayi. mo ń bá wọn pàdé lójú àlá mi dáadáa. ẹ sà mo gbọ́ tẹ sọ nígbà tá a kọ́kọ́ wá síbí ẹ dẹ̀ ti sọ nígbà tá a débí ẹni lọ́dọ̀ tiyín ìtàn máa ń sọ pé kéèyàn mú kan èèyàn lè mú kan lọ́dọ̀ tiyín ẹ jọ ọ̀ǹtún tán máa ń sọ pọ́n fọ̀ tán máa ń wọ̀n tán fọ̀ sínú omi yẹn ṣé èèyàn lè mú lọ́dọ̀ tí yín bí. torí mo fẹ́ kí máa yín mú mi o. ẹni sọ̀rọ̀ ẹ jọ omi ọ̀hún tún yẹn báwo lẹ ṣe lè bá mi gbé fún bàbá ẹ̀ kan mu tàbí kán fi wẹ̀ torí tí bàbá yìí ò bá mu omi ọ̀hún tún yẹn láàárín ìṣẹ́jú kan sínsìn problem máa wà ń bí o. ẹ wò ẹ wò mo sọ fún yín iná máa sọ bùrọ̀ nù ẹ̀yin oníṣòro lọ́lọ́wọ́n bá wà ẹ ṣe rí ká mọ omi wọ̀n kì í ṣẹ̀ṣẹ̀ ìwòsàn ni wọ́n tún jẹ́ lára kò sẹ́ni tí ò lè mú gbogbo àná la máa padà mú wọn tó níbi ká tó kúrò níbi àmọ́ èèyàn ṣe sọ̀rọ̀ fún mi ṣe ti gbọ́ ẹ mò ń gbádùn ní ọjà rẹ àfàwà. ẹ ṣe rí lójú àtàmì ọlọ́lá ni ọlọ́run ṣe mí hmm. mo ní owó gidi but ẹ̀yin alágbàfọ̀ ni a dry cleaner by profession kí ló ń wò yẹn. ẹ máa wá aṣọ fọ. ẹ sà wọn ní tá a bá pẹ́ lórí èmi èsì kì í ṣe ń bá èèyàn bẹ́ẹ̀ yín ní àgbàlagbà lẹ sọ bẹ́ẹ̀ ẹ tètè jẹ́ káwọn ọ̀ǹtú yìí fún ẹ jẹ́ kí ẹ jọ ṣe bẹ́tù wọn àbí tí màá lè fi wẹ̀ tí ò bá wẹ̀ á bọ́ra sí òhò nǹkan ṣe o. wẹ̀ ní sòrò ṣẹ̀rí wọn tó tẹ̀ ń sọ yìí wọ́n máa mú èmi máa mú ẹ̀yin náà máa mú. àmúyọ̀dá sà. èèwọ̀ sọ ní gbogbo ala máa mú but gẹ́gẹ́ bí ohun tí mo sọ ẹ jẹ́ àníṣòro tí àwọn Yorùbá ní bí ojú bá farabalẹ̀ yóò ṣe kí ni. You are a laundry man. Okay. A dry cleaner by profession. Hmm. In my dream mi sọ pé lójú ayé. Nígbà tí mo dẹ̀ fẹ́ nígbà tí mo dẹ̀ fẹ́ padà mọ̀ yín mo rí pé ọ̀gá ọlọ́pàá ni mo ní ọlá gan àti ẹ̀kọ́ lóra wa by style. Àfà, kọ́ máa fi tí mo fẹ́ sọ ẹ̀ kọ́ máa fi bínú. Ẹ sà wọ́n máa dí pẹ̀lú gan lójú àlá wọ́n wọ́n yà jẹ́ seriously bẹ́ẹ̀ tọ́ọ̀lì ìyá tí mo fi jẹ yín kò yẹ kẹ́ pàdé mi lójú ayé kẹ́ dáríjì mi but ẹ̀yin náà ti gbàgbọ́ pé àlá ni tó ń lówó gidi ọlọ́lá ọlọ́rọ̀ ni mí lójú àlá yìí wọ́n dẹ̀ ní ẹrú rẹpẹtẹ. ǹjẹ́ mọ̀ pé lójú ayé ni àwọn ọmọ good gan nù bọ̀ yín yìn. ẹ tó bá jẹ́ reality tí mo sọ ni for dream mi kò gbé. tẹ́yìn bá lówó lójú àlá èmi ní ìbọn lójú ayé. ọ̀dà ìyàwó wọn ṣé ẹ ti báwọn náà pàdé rí lójú àlá. wọ́n ah, ṣe o seriously mo bá wọn pàdé. Eh, ẹ rí rí tó ń ta ké. no. Eh, ó ń lo ata. no. ó ń bá wọn já ẹ̀wà. àtọ kí ló ń ṣe. ẹ jọ ṣe ẹ eh, ṣe sùúrù ẹ ṣe sùúrù. àwọn dàbí partners ni ẹni tó yẹ. ṣèlú bá ti tọ́wọ́ yẹn. mo rí ìyàwó wọn àáfàá lójú àlá ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe lójú àlá yẹn ọ̀tọ̀ ni àti pé lójú àlá yẹn wọn kì í ṣe ojú àwọn tó ẹni ẹni tí ó fèsì tí mo rírì bọ̀tí wọn ń ṣe ìyàwó tiwọn lójú àlá torí ìyàwó tiwọn lójú àlá nígbà tí mo dì pẹ̀lú mo tún gbà ìyàwó ni o. wo tó bá jẹ́ pé lójú ayé òun ló ti gba ìyàwó mi ọlọ́run gbọ́ ní ayẹta lára àbọ̀gbọ́ kó o ní ayẹta lára tí bá yìnbọn fún ẹ tí báyìí fún ẹ láyà aborí jáde ni èmi ni mo sọ bẹ́ẹ̀. it's a dream please. no no no no mi ò mi mi ò sọ bẹ́ẹ̀ hmm, jẹ́ ká kànjọ pàdé lójú àlá kó wá gba ìyàwó mi lójú àlá kò yẹ o ò ní jí sáyé. ẹni sùn ah, ṣé mo lè fọ́dà ní explanation. ẹni sùn báwo lẹ ṣe rí àwọn sí lójú àlá. excuse me you are my partner in dream ẹ̀yin partner mi ni wọ́n jẹ́ lójú àlá yẹn ẹ̀ ń ṣiṣẹ́ fún mi nínú àwọn ẹrú tí mo ní lójú àlá èyí tó bá ti lóyún ẹ̀yin ni máa ń pè tẹ́ bá wọn bá mi ṣe oyún yẹn ṣìbáṣìbò àti ẹ̀mọ̀mọ́ tó lóyún yẹn. wọ́n máa ń bá yín yọ oyún. bẹ́ẹ̀ sáré. ibi ká ń bọ̀ bọ̀. máa get ready. ibi ká ń bọ̀ very perfect in that. ó dà ẹrú tó bá wù yín kó wá padà lóyún kí ni wọ́n sọ fún yín lójú àlá tó máa ṣe ìjẹ́ lè tí wọ́n sọ fún yín lójú àlá pé solution rèé o tẹ bá fẹ́ kí ẹrú mi padà lóyún o àbí tẹ fẹ́ kó bímọ kí ni wọ́n sọ fún yín pé kẹ́ ṣe. àfà báwo lẹ ṣe mọ gbogbo àlá tí mo dá yìí. ẹni ẹ ṣáà dá mi lóhùn. ẹni Ọlọ́run ni no doubt about it wọ́n máa ń bá mi sọ wípé solution tí mo lè ṣe rèé fún ẹni tó bá wù mí náà wọ̀nyí yẹn kò lóyún. àdìgún abẹnú ògùn rí abẹnú gọ̀ǹgọ̀ gbà á lọ́wọ́ mi. o ti ní àṣeláṣe o oníkábà ẹ̀sà oògùn tó máa fáwọn irú rẹ mu kó má bàa lóyún kó má bàa di lọ́wọ́ iṣẹ́ tiẹ̀ òun mu o sínú omi àbóúnjẹ kò gbé fún mi. wọ́n mú. bẹ́ẹ̀ ni wọn lè lóyún dépò pé wọ́n gbúrò ọmọ. Hm? ó ṣé mo dúpẹ́ kó bá jẹ́ ó ṣe ṣàlàyé fún mi ní inú mi dùn púpọ̀ ọ̀n sàbí ológun iṣẹ́ yòórùn mi máa jẹ́ kọjá bó ṣe bó ṣe lérò mo dúpẹ́ lọ́rẹ̀ tirẹ̀ ní àdá ó ṣeun. àmọ́ wá kàn kankan o bàbá wa lọ́jọ́kọ́jọ́ àdígbà kí ìgbà tó bá ń wọ̀n kó jẹ́ kí ìkan lára àwọn ẹrú rẹ̀ kún lóyún jẹ́ ń fún ọ lẹ́rọ rẹ̀ bó o bá ti nígbín kan omi ní ìgbín òun àti ìgbín akíntánlá adéfínrín kó wá fún un díẹ̀ sí kó pọ̀ kó fún un wẹ́rẹ́ ni yóò lóyún. àlóyún ìyẹn kí n bá finú fẹ́ dọ̀ pé òun mi kí ẹnikẹ́ni inú wọn lóyún tí mo fẹ́ yọ̀ǹda rẹ̀. ó Mm dúpẹ́ ó ṣe gbogbo. alihamudulilayi alihamudulilayi alihamudulilayi alihamudulilayi mo sọ fún yín pé ẹ̀yin onísùúrù lọ́wọ́ ọba wa ibi tá à ń lọ ò jìnnà mọ́ ibi tá à ń yà lọ pọ̀. ṣe rí solution tí wọ́n fún yín lójú àlá yín tán ni kẹ́ máa ṣe fún ẹrù yín tó bá. Ba padà lóyún kó padà lóyún tẹ́ fẹ́ kó bímọ ẹ yìí rántí solution yìí. ta ta. ẹ máa bá mi tẹ̀lé wọn lọ lé báyìí nǹkan ní kẹ́ ṣe ẹ máa ṣe fáwọn ẹrú tẹ́ fẹ́ kó lóyún kó bímọ yìí ẹ jọ ẹ bá mi ṣe fún mi. ta ló fẹ́ tẹ̀lé wọn lọ́lé. ẹ máa tẹ̀lé wa lọ lẹ́sà lẹ́sà. ẹ ẹ wo ẹ fọkànbalẹ̀ ṣé mo pé ẹ mo bẹ ṣe débi èmi mo ní kán tún yín lẹ́ẹ̀mí tẹ wá pé kán mú yín wá wọ́n dẹ̀ ti ń gbọ́ wọn fìyà jẹ tẹ bá wá tẹ̀lé wọn lọ tẹ ṣe fún wọn ìrìn tiyín náà kẹ́ǹkan o níbo ẹ wò ó ṣe mọ̀ pé mo sọ síwájú wípé ìyá ìmọ̀dílẹ̀ ń jẹ ẹ tí ẹ bá fẹ́ kí solution wà sọ̀rọ̀ tiyín náà tẹ fẹ́ kó lójútùú ẹ ń láti padà wá síbí o èmi àti àtúnyẹ̀wò olóhùn ẹ bá fẹ́ kí gbogbo àrùn tó wà lára yín ṣùgbọ́n àná mi kan public Saudi Amaya School. Wassalamu alaikum. Alhamdulillah. àfapò education lórí ọ̀rọ̀ mi kí n máa kúrò ní ìṣòro kan kí n máa bọ́ sí kan ọ̀tọ̀ ni ogun ojú àlá tó ti sú mi ẹgbàá mi ṣàmúlò Now, you have a queen. No. Ìgbà ni tó wálé ayé náà ló wálé ayé òun. Àmọ́ tàbá wá jágún yẹn lébì kan náà bàbá wálé ayé àmọ́ ṣe ní tòótọ́ ni. Orí bèjì kádàrá tìlẹ̀ gbé ẹgbà yìí, ó lágbára jẹ́. Ìwọ náà wo gbogbo àlá tó máa ń lá lójú ọ̀run. Ìwọ ni máa ń gbà olówó ni, ọlọ́rọ̀ ni, tọrọ kìnní ní ọlọ́lá ní ìwọ rẹ̀ tọrọ olè àti ìsìnkú lójú lójú ayé ìjìyẹ fún ara lára tọrọ àti ìsìnkú. olùṣirò ṣé o rí ẹni tí mo rí pẹ̀lú ọ̀rọ̀ ẹ kò ju wípé aláfíwọ̀ ńlá yẹn rírí tó ń rí rẹ̀ àwọn ọmọ ni wọ́n ti lo ìgbà ìgbésí ayé yẹn sẹ́yìn àwọn tó ń lò gbàgbé sí ayé yẹn sẹ́yìn ìwọ wá ń jẹ̀yà ìyà ìmọ̀dí ẹ̀ṣẹ̀ ìyà ayé tí wọ́n jẹ yẹn ìwọ wá ń jìyà ẹ̀ báyìí ìyẹn mo ti sọ fún ẹ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ló ń jẹ. àwọn kan wọ́n ti lo ilé ayé irú ilé ayé tí mò ń lò lójú àlá yẹn tẹ́lẹ̀ ah. gbogbo gbèsè ayé nǹkan táwọn lò tẹ́lẹ̀ yẹn náà fi ń àfẹ́tì mi báyìí. bẹ́ẹ̀ni kí ni tèmi ti wá jẹ́ nígbà tí mi ò wọ́n rí ó ṣe máa fi gbèsè ayé tí mo tọ́ ti lò kó bá tọ̀dọ̀ mi. ara gba òwe mi lọ ṣe rí ní ayé ìgbà èyí tó ṣókùn kò sọ́wọ́ ẹ̀ lápò la fi máa ń ní kéèyàn máa ṣe jẹ́jẹ́ wọn ní ẹni ayé yẹ kó máa ṣọ́ra ayọ̀ àbẹ̀rẹ̀ iṣẹ́ nìkan ló bá ṣe é pé àwọn kan mọ̀ pé àwọn kan ti lo bá àwọn kan ti lo ayé táwọn jẹ́ ìsẹ́yìn ni bóyá wọn ò bá máa ṣe jẹ́jẹ́ bóyá wọn ò bá máa yọ̀ láyọ̀ jù àmọ́ síbẹ̀síbẹ̀ lọ ọ̀sẹ̀ tó wà láyé tí ò láti ṣe bá ẹ̀ka kọ́ bẹ̀rẹ̀ bá àwọn ìyá tó gbé ní àti bàbá tó gbé ní wá sáyé ìbò ni wọ́n wà. báàmì àti ìyá mi wọ́n ti kú wọ́n ti kú tipẹ́ kódà mi ò fi taratara gbọ́n kí mọ̀ wọ́n àwọn èèyàn ni wọ́n ṣètọ́jú mi tí mo fi ń dàgbà kódà wọn bá òwe tí mo kà mo fi mọ̀ kọ mọ̀ káyì ọ̀pẹ́lọpẹ́ àwọn wọ̀nyí. ọlọ́run bá bá lè fètò sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kó lè ṣe ìwárìn ìyànlá ọ̀gá gbogbo nǹkan ayé pátápátá ló máa tán ọmọ ọlọ́run ọba ìkànnì òṣèlú ìbí tọ́nà òfin jẹ́ òfin ní káwa máa jẹ́ àwa ìdí nìyẹn tí ọba òfin ń jẹ́ èmi tí ò sẹ́ ẹ̀dá alààyè tó lè lè jẹ́ èmi lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ọba ni èmi àwa ni àwa ẹ̀dá òmùgbé tó bá rí ẹ̀dá tó bá ń pèrè ẹgbẹ́ mi ẹ sọ fún aláìní ọ̀nà àbáyọ tó tún wá kù ó wà lọ́wọ́ èmi àti ó ti yá àjọ àṣeṣẹ́ mi àjọ máa kún fún ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ àti àdúrà púpọ̀. àwẹ̀ bẹ́ẹ̀ ni. èmi wá ní ọ̀sà. àjọ pé èmi kàkí máa gbàdúrà tó lọ fún wa lọ àmọ́ ẹ jẹ́ ìṣàlàyé kankan fún mi. ọlọ́run ò ṣeé tàn jẹ́ o kì í ṣọba tá a kúrọ́ fún un kì í ṣọba tá lè máa bá lòdì pé ní o bó bá mọ̀ pé o ní ọ̀sà tí ò ní mú ẹgbà wẹ̀ ọlọ́run ọ̀dà àmọ́ àwọn kan tí Ramadan bá dé náà máa ń rántí páwọn ní ọ̀sà àwọn ò lè gbà wẹ̀ àwọn bí Ramadan bá lọ ọtí ìgò méjìlá ọ̀tọ̀ wọn mu wọ́n ṣe ń mu bíà náà máa máa mu gbogbooro náà máa máa mu ọ̀tí lé lórí lóríṣiríṣi tán bá fi gbogbo inú ilé tán bá fi ṣe oúnjẹ fún wọn wọn á jẹ tán o wọn ò ní rántí fáwọn ní ọ̀sà o tí ò bá tí ó tí ò bá sásìkò àwẹ̀ oríṣiríṣi nǹkan náà ń jẹ bó ṣe ń mọ̀ gbogbo ló máa máa mú ẹ gbogbo bá lè mú láyé iná máa máa mú ṣùgbọ́n tí àsìkò àwẹ̀ bá dé iná máa rántí fáwọn ní ọ̀sà o. pẹ̀lú bẹ́ẹ̀ ṣàlàyé àárọ̀ tó gba eléyìí. ẹ gbà àwa náà bá yín gbà ọ̀làpọ̀ ṣe àdúrà tó pọ̀ òun làwọn àfijọ́ àjò tó wà lẹ́yìn. bí ẹ bá dẹ̀ wá gbà tó fọ́ kù sí lọ́wọ́ rẹ̀ kò sí lọ́wọ́ o ẹ̀lẹ́mọ̀ ọ̀sà tẹ̀lé o lásìkò àwọ̀dẹ́mọ̀ ní ọ̀sà pàǹtí níwẹ̀ bá ó gbogbo ilé yìí. No, I don't really think I want to do this because my life is at stake here. You know it. It's at stake, Bao. Falaka is at stake, Bao. Do you think I could just joke with your life? Let me tell you something. We're keeping this baby. This we, we like we actually know this baby come at the wrong time. You know, we keeping this baby, we affect a lot of things in our life, our career, like everything about our life. Let's do this thing. Jẹ́ ká ṣe I I know but. Fọlákẹ́ Fọlákẹ́ jẹ́ kí n sọ ọkọ fún ẹ mistake is the mother of all success. Kí n sọ fún ẹ àti rí mistake yẹn nìyẹn má jẹ́ ká dúró sí má jẹ́ ká ṣubú síbi tá má jẹ́ ká dúró síbi tá ṣubú sí jọ. ni mo nílò ọ̀rọ̀ ọmọ ló gbé mi débi ẹ̀dá kan tí bá tiẹ̀ lè rí ìwọ̀nba chíńjì kan kì í tiẹ̀ ẹ́ okay okay i think i let me. Ah! ayé yín ò ní bàjẹ́ o gbogbo tó ń bà yín lẹ́rù lọ́lọ́wọ́ bà yín jẹ́ ẹ ṣé o. I don't expect you to give that kind of man money. Exactly. Nǹkan tí mò ń sọ gógógógó ni. Do you know what? I know that we also, if care is not taken, we will soon come to be in his, in his own shoe. Eh? Exactly. Tá a bá tètè ṣe nǹkan tá a máa ṣe lórí ọ̀rọ̀ yín yẹn, a máa padà bọ̀ àtọ̀rọ̀ jẹ náà. Exactly. Jọ Folake, you know I love you. Like, Oh, oh, mọ bó ṣe bó ṣe tó nínú ìgbésí ayé mi. Jọ, jọ, let's do this thing. Jẹ́ ká ṣe. Okay, okay, no problem. I'll.

Fọlákẹ́ Fọlákẹ́ Fọlákẹ́ jọ. Fọlákẹ́ kí ló ṣe fún mi? Fọlákẹ́ kí ló ṣe? Ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ọkọ̀ gbọ́dọ̀. Fọlákẹ́ Fọlákẹ́ Fọlákẹ́. Fọlákẹ́ bàbá ẹ̀ yẹ yẹ mo dáná lọ. Mo ti dára. Nísòro nísòro. Mo ti pa mí lára. Mo ti pa mí lára Fọlákẹ́. Hello hello wẹ̀rí ẹ̀ ń bolo wa máa mú kí bọ̀ máa mú kí mọ́tò fi bọ̀ máa mú kí mọ́tò bọ̀ ó yẹ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ lálù pàgbé gbọ́mọ̀ gbọ́mọ̀. àyìnbé àyìnbé kí ló sì yọ kí ló sì yọ ọ̀pọ̀ ah, ọ̀pọ̀ inú yẹn kò inú kò mí. àwọn àwọn ẹgbẹ́ tí wọ́n gbọ́ pé. wọ́n dì ọ́ àwọn wo ni àwọn ọgbọ́n ọ̀gbọ́n pé kí ni ti ṣe yín gan àyìnbẹ́ fẹ́ kú máa lọ́wọ́ bí ẹ tó sọ. àwọn ọgbọ́n wèrè àyìnbẹ́ fẹ́ kú ṣe báyìí ni ò ti kú o. ṣé kí wọ́n dúró kó kú ni. jẹ́ káyìndé ó kú kó máa lọ àbí wèrè ni ah, ó ní. sọ fún àná àyìnbẹ́ báyìí bá lọ. àyìnbé àyìnbé àyìnbé tó bá máa kú kú ikú gìrìgìrì tí wàá tó níbodè ẹ lè fa ìtara ẹ tó bá dọ̀hún. ó dàbí pé wọ́n fi májèlé sí oúnjẹ tó ń gbé fún. ẹ fi májèlé sí oúnjẹ. ọ̀ ah, ah, ah. pariwo díwa létí o. àìdè àìdè mọ̀ kù. tí o bá ṣe bẹ́ẹ̀ lọ. o ní lọ o tó síbi tó lọ. o lọ náà jó lọ jẹun gbọ́dọ̀ ẹ̀ délẹ̀. sọ tó fẹ́ sọ. àárín mhm. gbogbo gbogbo right Eh, ah, àdìgún ní eh, eh, wọ́n fílẹ̀ yóò mọ̀ sóko orí ẹ lọ́wọ́ mi ò lè gbọ́ gbogbo rádà àdá tó tọ̀ yẹn. Ayíde àti gbogbo ọ̀rọ̀ rẹ̀ wọ́n jẹ paraba àti rọ́dìrọ̀ rẹ̀ ni wọ́n ni wọ́n ni wọ́n jẹ nínú ìyá. Ayíde Ayíde. Ayinde Ayinde Ayinde Ayinde ah, ah, ah, ẹni pa kúnukú òní tọ́jọ́ o ẹni pa kàlàmọ̀gọ̀ òní tó sùn ẹni bá pa Ayinde yìí kò ní kíje. ìyáwó ìwé lẹ ìyáwó igbó ti dàwí o. kí ló ṣẹlẹ̀. Hmm, hmm, alágbàfọ̀ ló da ìgboro. alágbàfọ̀ wo tí o bá ṣe kí ni tí mo pọ ẹ ní síkó. ìyá wa ẹjọ mọ bínú hmm. nǹkan tó ń gbìyànjú àti sọ ni pé àyìndé alágbàfọ̀ hmm. àyìndé alágbàfọ̀ hmm, alágbàfọ̀ ọ ní ó jẹ oúnjẹ kan tí májèlé wà nù ẹ ọwọ aṣaláìsí. ẹ ah! wo ẹ wo kò sẹ́lẹ̀ ìjọ kú pátápátá kò ní padà wá ní o ẹgbẹ̀lẹ́. adigun àfihàn tó pa ilé alágbàfọ̀ àfihàn tó pa ilé ọkọ mi. àìdè àìdè má lọ àìdè má lọ àpọ̀tà pọ̀ àìdè má lọ ìwọ adigun ọ̀ ní pẹ́ẹ́lí rẹ̀ sùúrù ẹ ṣe sùúrù. àìdí mi àìdí mi dà ẹ bá mi wá ẹ bá mi wá ọgbà ìyàwó ẹ tó tún pa. gbàdúrà mi gbàdúrà mi bàbá bẹ́bẹ̀ mi ọlá tí mo ní lójú wa lájẹ kó wá sí ìmúṣẹ ṣe orí mi lórí adé òjẹ adé òye orí mi kí n kúrò nípò ẹrú tí mo wà lásọ̀rọ̀ mi gbàdúrà mi gbàdúrà mi bàbá bẹ̀bẹ̀ mi ọ̀la tí mo nílò ojú wa lájẹ kó wá sí ìmúṣẹ. Yeah! Yeah! I mean yé yé yé olówó mi mọ̀ ń lọ ẹgbà mi ẹgbà kíkiri ó jẹ yé ẹwọ ẹwọ ẹwọ lẹ́yìn gbogbo ilé ìbàjẹ́ yìí kọ́ ni ọ̀rọ̀ ah! yé ẹ̀wọ̀ ni ẹgbẹ́ kọ̀ọ̀rọ̀ wa ẹ̀wọ̀ ni ẹgbẹ́ kọ̀ọ̀rọ̀ wa yé yé yé yé onígbòkó onígbòkó mà gbọ́dọ̀ lọ yé ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ah! ẹ̀wọ̀ ẹ sáré mi kiri àti kó tún bẹ ẹnìmú ẹnìmú ẹnìmú bẹ́ẹ̀ ni ìgbà yẹ ẹnìmú bẹ́ẹ̀ yẹ yẹ ẹnìmú ẹnìmú bẹ́ẹ̀ ni ẹnìmú ẹnìmú ẹnìmú ẹnìmú yẹ yẹ ẹnìmú ẹnìmú yẹ ìgbà sọ mi o. Ẹ wojú èmi nìkan. Má, ta ló ṣe rú ẹ̀?

àrò ọmọdọ́mọ ẹ máa máa gbọ́la ni wọn ò ní tọ́lá wàhálà òun ìdààmú àtìpáyín keke ló máa jẹ́ ti àwọn àrò ọmọdọ́mọ ẹ àdàbí tó bá jẹ́ pé àyìndé àbí èmi ìyàwó ẹ̀ àṣẹ̀rí ló ló ṣe dá èmi wá légbodò ẹ̀jẹ̀ èmi àti àyìndé ó máa bí ẹ́. Adigun òfò ló máa ṣe o. Ah! Àjọkẹ́ kò bá má ti ṣe báyìí ah! Ah! kí ló ṣe léyìí fún. obìnrin tó náà ṣépè yìí fún ẹ lójú àlá tó dẹ̀ parẹ́ ṣé tẹ́ bá rí arábìnrin náà ṣé ẹ lè dá mọ̀ lójú ayé. ìyàwó mi ni ìyàwó ilé mi ni. ṣé ìyàwó ẹ lójú àlá àbí ìyàwó gangan. ìyàwó ilé mi gangan. lóbìnrin táwọn wí. bẹ́ẹ̀ ni wọ́n ní mo ń padà rí lójú àlá. tó ṣe pé. tó ṣe pé fún mi yẹn. láàyè láàyè lọ. Mm-hmm títóbi rẹ̀ ọlọ́run ọba ìyàwó ilé ẹni. ẹlẹ́ǹkejì ìlú tó ti máa ń ríra ẹ bí olówó bí ọlọ́lá bí ọlọ́rọ̀ lójú àlá náà ṣé o mọ̀ lónà àbọ̀ ọmọ orúkọ ìlú náà. ìlú ayédáadé ni ìlú ayédáadé ni ló máa ń pè é ní ìlú yẹn lójú àlá mo dẹ̀ ń gbọ́ pé ìlú wa nìyẹn láì ṣe àlá rárá lójú ayé gangan ìlú wa ni ẹ̀mọ́ ẹ̀mọ́ pé mi kéré nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ wọn bàbá mi ìyá mi ti kú yẹn so mo mọ̀bẹ̀ fúrífúrí ni ṣùgbọ́n àti mọ̀bẹ̀ ò le màá débẹ̀ bá ìlú ayédáadé ayédáadé ni ayédáadé ló bẹ́ẹ̀ ni ìlú yín gangan ìlú wa ni. alihamudulilayi alihamudulilayi àkọ́kọ́ tó máa kọ́ ṣe rè ìyàwó ilé ẹ̀ tó ní orí lójú àlá tó ṣe pé òun ló máa lọ wákùn ṣùgbọ́n pé òun náà ti bínú lọ. bẹ́ẹ̀ wàá wakàn wàá bẹ́ o. Hmm. bẹ́ẹ̀ ni ẹ wá lọ síbikíbi tíyàwó yín bá kó lọ kẹ lọ bẹ́ẹ̀. wàá bẹ́ ó dẹ̀ di dandan kó gbọ́ sí ẹlẹ́nu wàá bẹ́ níbi téèyàn ti ń bẹ́yàn téèyàn ti ń gbọ́. ẹ wò ìdí rẹ o ìdí tó fi láti bẹ̀bẹ̀ yín ni pé lẹ́yìn ìgbà tó bá bẹ̀bẹ̀ yín tán ẹ̀yin méjèèjì ẹ̀ wá jọ gbéra lọ sílùú ayédáadé nílùú yín níbi tàti máa ń ṣe bí olówó bí ọlọ́rọ̀ ṣe mọ̀ pé ìlú ọ̀hún ló ti ṣépè fún yín ibẹ̀ náà ló ti máa fẹnu ṣàdúrà fún yín ní gbogbo ìpín ìbátan lórí yín tẹ́ ẹ̀ bá wá rí bẹ́ẹ̀ tí ò gbẹ́bẹ̀ báwo ni ó ṣe tẹ̀lé yín lọ sílùú ayédáadé ṣẹ́rí kó di dandan kẹ́ẹ̀bẹ́. iṣẹ́ ńlá rí máa wà lọ kọ́lọ́run jẹ́ kó gbọ́. ẹni tí ó wọ̀ náà yóò ṣiṣẹ́ ẹni tí ó wà lùjọ́ náà náà iṣẹ́ ni ó ṣe. ẹjọ́ ẹ ṣàánú mi ẹ bá wa ṣe rí àwọn àgbàlagbà náà ni wọ́n pòwe ẹ má bínú pé mò ń pòwe níwájú yín wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́n àtúrò ẹ̀yin lẹ ṣáàbí ẹ̀yin lẹ bí ṣé ó máa lóun ò bọ́kàtà ló ń bínú sẹ́mi ọkọ ẹ̀ dẹ́sípà pé mi ò tiẹ̀ jẹ̀bi ẹ̀ ṣó máa lóun ò ní gbọ́rọ̀ sẹ́yìn lẹ́nu ni mò ń pàgọ́ ẹ̀ kó gbé mú dẹ́ni kẹ́ bá mi bá sọ ẹni rárá màmá. ẹ wò ẹ ṣàgbọ́ gbogbo nǹkan tó ń sọ látàrọ ẹ lísìn ẹ̀ gbọ́ wọ́n ní èèyàn àti ìyàwó yín lẹ́jọ́ ní iṣu ìyàwó yín lẹ́ṣẹ̀ wọ́n ní tẹ́ bá ti bẹ̀ ìyàwó yín tó bá ti gbọ́ èyí tó kàn wọ́n kékeré ní bẹ̀ ẹ dẹ̀ takú síbí. àwọn máa ní wéètì jèmi lọ ìbáwọn náà bí. ẹ jẹ́ ń tẹnumọ́ wéètì wéètì látàárọ̀ èwo ti wéètì nínú ọ̀rọ̀ yìí gan tèmi máa ní wéètì tèmi máa ní wéètì gbà tẹ́tẹ́ tẹ́ ìjọ yíra yín kọ́ ṣé mo wà ń bẹ̀ ni ṣọ́ra ẹ̀ gan o ṣọ́ra ẹ̀ gan o lọ o má jẹ́ kí n o wéètì wéètì wéètì látàárọ̀ kí ló dé gan àyítọ̀ ọ̀tọ̀ ló wá bá mi tó ló ṣépè fún ẹ wọ́n sọ̀rọ̀ ẹ̀gbọ́n o mo ní kó lọ bá tó bá bẹ́ẹ̀ tó bá gbẹ̀bẹ̀ tí ọba dẹ̀gbẹ̀ kò sẹ́yìn tó kàn mí ń bẹ̀ ẹ̀ ń jọlọ bára yín lọ́hùn kò yẹ dààmú ilé ayé mi. tí yóò bá tiẹ̀ wọ èpè ah. wọn kì í ṣe pé àbí ẹgbẹ́ ẹ̀ ní báyìí. ẹ lè bá a dá sí màmá. àti pé gan ìwọ̀nba nìyá ìyàwó máa ń dá sọ̀rọ̀ ẹ ti gbọ́ ẹ wọ ẹ jẹ́ ká ṣe kí a kà tètè ṣé ìsáàdì ló ń tòkó ara àbójú mi àmọ́ tàn mí jẹ ó ah, náà ní àdìgún. ẹ jọ̀ọ́ ẹ má bínú mo gbọ́ tí ẹ pé àdìgún ń kòkò. bó lẹ jẹ́ àjọra báyìí àti bí ẹyin ọbẹ̀ ẹ méjì. màmá ṣe ẹ mọ̀ mi rí ni. ìgbà padà jẹ́ bánu pàdé ìbò lóore pàdé láyé mi. àdúrà mi gbà àdúrà mi bàbá bẹ́bẹ̀ mi ọlá tí mo nílò ojú wa láì wọ́n máa ń sọ̀rọ̀ lóòótọ́ gẹ́gẹ́ bí ìtàn tí mo bá àdìgún oníkòkó pé ọmọ ọmọ àdìgún oníkòkó ni mo jẹ́. Hmm. èmi náà ń wò bẹ́ẹ̀ ah, ẹ mọ̀ jọra o kódà tẹsẹ̀tẹsẹ̀ lẹ́yìn jọra àdìgún àdìgún kòkó hmm. olówó ayé a máa jayé bí ẹni jẹsùn ni àdìgún mọ̀ lọ́rọ̀ o ṣe ni máa pàṣẹ bí ọba àlù kan kódà olókìkí èèyàn sì ni àdìgún tí mò ń sọ̀rọ̀ rẹ̀ bí ọba àlù kan ni sórí ìlú ayédáadé wa yìí àdìgún kan ayédáadé wa yìí kan ni àdìgún gbajúmọ̀ àmọ́ ó ní ìgbéraga àdìgún ó ti pa àwọn kan lẹ́kún bẹ́ẹ̀ ló sì tún pa àwọn kan lẹ́rìn-ín. Hmm. àjọkẹ́. Hmm. ṣé èsì àjọkẹ́ rè ni. Emi màmá èmi ò ń ṣàjọkẹ́ o kíkẹ́ lorúkọ tèmi. kike ọmọ mi níbo ti mọ arábìnrin yìí. iyawo tèmi lélẹ́yìí iyawo ni kò dẹ̀ ń jẹ́ àjọkẹ́ kíkẹ́ lọmọ lórúkọ ẹ̀. kí lẹ rí màmá. tó tọ́ ọ láàárọ̀ hmm. ọmọ mi. màmá. sórí àjọkẹ́ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ òun ló ṣokùnfà bádìgún ṣe rẹ̀ ọ̀run àrùnà. sórí àjọkẹ́ yìí òun ló fi mọ́jèlé sínú oúnjẹ àdìgún òǹkòkò tádìgún òǹkòkò fi jẹ́ pé ọlọ́run ọba nígbà tádìgún gbẹ́sẹ̀ lé kódà inú túbú àdìgún òun làyìndé alágbàfọ̀ ọkọ àjọkẹ́ ibẹ̀ ló kú sí. gbogbo àlàyé tẹ ṣe pátápátá lèmi àtìyàwó mi gbọ́ ṣùgbọ́n kàyéfì ni gbogbo ẹ̀ pẹ̀lú bẹ ṣe ń ṣe àlàyé yìí ẹ̀rù Ọlọ́run dẹ̀ ń bà mí. Mm nítorí ah! ẹni tó wẹjú lẹ̀rù ń bà tí n bá ní kò lè yé yín èmi ló yé làyà mi ṣe ń jábẹ ṣe ń sọ ṣùgbọ́n mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín màmá adẹ̀wùn mi kẹ́ má sọ pé mo kéré kẹ́ ṣàlàyé fún wa. màmá gbogbo ohun tí ẹ wá ṣàlàyé fún wa yìí wọ́n pè yín wọ́n sọ fún yín ni àbí ẹ wà ń bẹ̀ gangan tí gbogbo ẹ̀ fi ṣẹlẹ̀ ẹ jẹ́ má bínú. kò hmm. káre ọmọ mi tó rọ́rọ̀ tá à ń sọ lọ́wọ́ yìí hàn kó ṣàlàyé rẹ̀ fún mi tó rémi gan tó ń wò ń kalẹ̀ tí mo jókòó yìí mo jẹ́ kan nú àwọn obìnrin tádìgbọ́n kòkó fipá gbẹ́sẹ̀ lé ńgbà náà lọ. Hmm. sórí ńgbà tí àyíndá alágbàfọ́ ti kú inú túbú ìtara ń làjọkẹ́ fi sáré wọgbó tó fi rèé fẹ̀jẹ̀ gégùn ó gégùn fún ìrandíran àrìwọ̀n kòkò. ọlọ́run. pé kankan nù wọn wọn àríṣe mọ́ láyé bó ṣe ṣẹlẹ̀ nìyẹn àbí. ó ti rí gan-an náà ni. ee ọlọ́run ọba ah! àṣebí gbogbo ló wà gẹ́gẹ́ bí orin àwọn kan ah! ẹni tó bá níwọ ọlọ́run ò sí lọ́run òponú ní tọ̀hún ẹni tó bá ní ayé nìkan gangan ló ń gbé òponú ní tọ̀hún ibi gbogbo ló wà màmá yẹn ní bó ṣe ṣẹlẹ̀ nìyẹn lẹ sọ fún mi. bó ti rí gan-an ó dáa ìyàwó mi kì í ṣàjọkẹ́ màmá ṣàlàyé fún màmá. màmá gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ orúkọ tèmi ń ṣe àjọkẹ́ o kíkẹ́ lọmọ lórúkọ tèmi àti wípé ọmọ òkè tẹ̀dọ̀ ni mi ò ṣọmọ lóyún bí rárá. ọ̀rọ̀ yìí mọ̀ wọlé lójú o. ẹ ẹ ó ṣerú ẹ̀yin lójú náà ló ṣerú èmi náà lójú àmọ́ mo mo rí gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ hmm. nítorí pé wọ́n ti pe ọlọ́run fúnra ara ẹ̀ ní orúkọ kan ló bà mí lẹ́rù bí ta ti ń sọ̀rọ̀ yìí wọ́n ní arínúròde olùmọ̀ràn kan lọ́lọ́run hmm. èní ni mo gbà bẹ́ẹ̀ hmm. ó rínú ó sì ròde ẹ̀yin màmá àjọ kẹta ló fi àdìgún oníkòkò gégùn pẹ̀lú ẹ̀jẹ̀ gbóná yìí ǹjẹ́ mọ́ ọ̀ọ́kán ibi tí wọ́n tó ti gégùn yẹn gangan gangan hmm. tí ẹ bá mọ̀ màmá ẹ jọ ẹ rà wá kalẹ̀ ẹ gbà wá ẹ mú wa débẹ̀ báyìí gangan. ṣe. ọmọ mi owó gbogbo ẹ̀ pàǹkà abúlé wa yìí ti dìlú àjò ti dé sábà wa yìí. èmi náà yìí bẹ́ẹ̀ ẹ rọra màmá ẹ rọra. ṣeun ṣeun ó ti dìlú. àwọn rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ti yí padà. nàìjíríà rọra o. rọra ọkọ mi o. yes ma ẹ̀rọ rẹ sì ni èmi lè gba bí. ọkọ mi ṣàrọra lórí ìtẹ́kùn. n gbọ́ sí gbọ́ wọn kò rọra o. Fọláwíyọ̀ Àdìgún láti ìní ìlọ òòtú jẹ́ mọ̀ṣìmọ̀ òṣì ò ní mú ẹ mọ́. gbogbo àdáwọlé ẹ máa máa yọrí sí i láti wákàtí yìí lọ. àmì ẹ ò ní tọrọ jẹ. ìwọ náà ò ní tọrọ mu. ò ní wà kìsàkẹ́yìn aṣọ mọ́. àti àrọmọdọ́mọ ẹ náà. gbogbo nǹkan tó bá ń dáwọlé láti wákàtí ìlú àtàrọmọdọ́mọ ẹ sí rere ló máa máa sí. àṣẹ wà ìyá ò ní jẹ́ tiẹ̀ mọ́ wàá máa rọ́wọ́ yọ wàá máa mówó nú owó ni lágbára ọlọ́run bó ṣe máa jẹ́ nìyẹn bó ṣe máa rí nìyẹn lágbára ọlọ́run. sójú ìlà ń tàn mí. Thank you ṣèṣe pójú mi ń tàn mí jẹ ọjọ́rọ̀ wa kọ́ yìí. èmi kì í sọjọ́rọ̀ ẹ̀san lórúkọ mi mo wá láti wá ṣiṣẹ́ tẹ́lẹ́dùn àrùn mi wo mo wá ba ẹ̀san bàbá wò lára ọmọ bẹ́ẹ̀ ni ẹ̀san ọmọ wò lára ọmọ ọmọ mo sì tún ń dé oore padà fáwọn ọmọ olóore ìbáyìlọ́lá a jẹ́ pé mo fẹ́ yọ̀ǹda àfọlábíyọ́ lẹ̀ fún ọ torí pé wọn náà ló tó gba nǹkan lọ́wọ́ mi ìgbà tàkókò lèmi fi ṣiṣẹ́ bí mo ti sọ fún ọ mo yọ̀ǹda Fọláwíyọ fún ọ a jẹ́ pé ìgbà mi tó gẹ́ pẹ̀lú rẹ nu mo yọ̀ǹda rẹ fún ọ ó dìgbà. ọmọ mi ẹ̀jẹ̀ àrèlé àdúrà wa ti gbà. ẹ ṣe pọ̀ mọ́. ọlọ́run ọba aláwòrán bí hmm. wípé kó má jẹ́ kí gbogbo wa ká jìyà ìmọ̀dí. Hmm. ẹ̀ṣẹ̀ tá a mọ̀ọ́mọ̀ dá èyí tá a mọ̀ọ́mọ̀ dá ọlọ́run ọba bá lékè kó dárí ẹ̀ṣẹ̀ jì wá. gbogbo ẹ̀dá yòówù tó bá wá ń jìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí láti wákàtí ìlọ àfi ọlá ọlọ́run àfi bí ọlọ́run àfi títóbi ọlọ́run àfi bí ọlọ́run àfi títóbi alukurani àfi bí ọlọ́run àfitì tóbi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àfipá ọlọ́kọ́lọ́ mọ́jà ìdarí ẹ̀ṣẹ̀ jù wọ́n kó bá wa yọ wọ́n kúrò nínú ìyà kó bá wa yọ wọ́n ewu tó dẹ̀ lọ kò ní padà wá mọ́ kò ní wá sórí tiyín kò ní wá sórí tiyín kò ní wá sórí èmi àtàwọn ẹbí mi náà ọ̀làlá àọ̀là ọ̀làkùnrata èèlà àbẹ̀là ìlànà ìlú ẹ̀sìn ẹ̀ṣẹ̀ gan mo sì tún kéyìn kú oríire ẹ̀rí bó ṣe rí báyìí mo kéyìn kú oríire wọ́n ní dókítà ti confam fún yín pé o ti débẹ̀ lágbára ọlọ́run àjẹmọ́nú lọ́ba àlekè ó ṣẹlẹ̀ fún yín àjẹmọ́nú oyún ti ń bá ní dalẹ́ tó máa dúró síkùn tẹ̀fí máa bímọ nírọ̀wọ́rọ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe fún yín ọ̀la kún fàyà kún. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín sá bí o lè sọ bínú mi ṣe dùn tó alhamdulilayi pàjùlọ ìyàwó mi inú wa dùn gan bí o lè mo ṣe dùn tó. ẹ ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé dókítà ti ó ti tó bí oṣù mélòó tí dókítà ó ti wà mẹ́ba ìyàwó mi ò ní kùn ní o ó ti di oṣù kẹta báyìí. alihamudulilayi <laughs> alihamudulilayi alihamudulilayi. ẹ wo kí n má fa ọ̀rọ̀ lọ títí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Fọláwíyọ thank you so much i really appreciate you mo gbogbo ṣiṣẹ́ ẹ ṣáà máa bínú ẹ jẹ́ ká fún ọgbẹ lẹfọ lọ bí afa ṣe sọ two million naira ni ẹ bá mi fún ẹ jọ aláwọ two million naira. ẹ ṣe o ẹ ṣe o. sáà sàn ní ká ní chẹ́ẹ̀kì two million naira rẹ̀. Ah, ẹ ṣe ẹ ṣe ti yín àjà ẹ ṣe ti yín àjà madam ọlọ́run sọ ìlànà kan lọ́sọ̀rọ̀ ah, ẹ má sọkún ẹ má sọkún ẹ ṣe ó pọ̀ ẹ má ẹ má kéé. àwọn afáàrí ṣe ẹ ṣe ọmọ lọ ó rọrùn ó lè rùn mo dání dáadáa má jẹ oorun please. ṣé ẹ wá rí i pé onísábàbí lọ́lọ́run ọba. bẹ́ẹ̀ ni àtòrí ìkànṣe kan ní bí ọlọ́run ọba lè bá ń ṣe dáadáa fáwọn ẹ̀dá lójú wa ń gbà ní àgbọ̀ndà bíbí ẹ̀wù bọ́lọ̀ ń ṣe wá mú yín ẹ̀wù bọ́lọ̀ ìrìn àjò tọ́lọ̀ máa ní ẹ máa bá pàdé láì mọ́ra yín rí. a máa rí yín bá wọ̀ ní àpèṣẹ́tì yín fún un. ìwé ọlọ́run bá ní ká dúpẹ́ fún ẹ̀jẹ̀ a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Adigun wo ni kòkó ọ̀rọ̀ má ti bẹ̀ jẹ́ o ọ̀rọ̀ ojúmọ̀ látàní tí ó farahàn síta à ń jọba lójú alájìyà lójú ayé ọ̀rọ̀ yìí ta kókó ọ̀rọ̀ yìí gba àkíyèsára àfọwọ́ ayé ni àbáfọwọ́ fà ni ọ̀rọ̀ yìí rú mi lójú ẹ dákun o ẹ bá mi dá sí i o. àdìgún o ní kòkó àdìgún o ní kòkó ọ̀rọ̀ má di sọ inú ẹ̀kú ọ̀rọ̀ má di sọ inú ẹ̀kú ṣẹṣẹ ayé ni tàbí tènìyàn ṣé tènìyàn tàbí tọlọ́run ṣàfọwọ́fà ni tàbájogún bá ọ̀rọ̀ yìí gbà á. kòkó. ọ̀rọ̀ má ti pèsè jẹ́ o ọ̀rọ̀ ojúmọ̀ látàní tí ó farahàn síta à lójú alájìyà lójú ayé ọ̀rọ̀ yìí ta kókó ọ̀rọ̀ yìí gba àkíyèsára àfọwọ́ ayé ni àbáfọwọ́ fà ni ọ̀rọ̀ yìí rú mi lójú ẹ dákun o ẹ bá mi dá sí i o.